اللهم أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على ناج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفاء والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد هذه طريقتنا وهذا نهجنا فعلام أنتم دوننا بالمرصد لم تطعنون وتلمسون كأننا جئنا برأي للعقيدة مفسدين الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀dọ̀ ọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni òní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ń ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́run kó para ní mùsùlùmí ọlọ́jẹ́ kí islam ọlọ́jẹ́ kó wúlò ẹ̀fọ́ ẹni kọ̀ọ̀kan wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tàríkì àmà ọlọ́run wa lo islam ti ẹni wa níyìn kó lò fún ẹni wa káfí jẹ́ ẹni àlùjẹ́ náà àwọn orin tọ́lọ́run ṣe fún wa ó tún pọ̀ ààrẹ ni àlàáfíà ara wà ara ẹ̀ náà ni ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa oníhànà wà gbogbo àwọn orí pátá alábẹ̀fẹ̀ tó fi délẹ̀ àdúgbò rẹ̀ fún ọlọ́run ọ̀la ọlọ́run kó má gba orí náà ní ọwọ́ ẹni kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́n ọba orí náà ọ̀rọ̀ ń ṣẹ̀bà jàre ìsọdọ̀ tó náà wá sàlékún orí náà lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan tó náà abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run bá kó darí èmi tí màá máa bá wa sọ̀rọ̀ síbi èyí tí ó máa jẹ́ èyí tí màá fi rí ọ̀nà ọlọ́run kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí màá máa sọ fún wa yóò jẹ́ ọ̀rọ̀ ìtọ́jẹ́ pé ó bá tìtọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ ó bá wọn ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́ǹkọ́ wa fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. ọlọ́run jẹ́ kó yé ẹnì wa ju bí èmi náà ti máa sọ̀rọ̀ ọrọ fi ọ̀rọ̀ rẹ̀ fi yé wa la wa sọ̀rọ̀ títí òní àkòrí èyí tí wọ́n pè àkòrí sọ̀rọ̀ ní èdè lárúbáwá. òun náà ni wọ́n pè ní mafhumul jarimati wal iqab fil islam ní èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ síbẹ̀ òun náà ni wọ́n sọ wípé understanding crimes and penalties in Islam ní abịnibi to tó dédé òbí ẹnì kọ̀ọ̀kan wa wọ́n wá ṣàlàyé fún wa wípé ọ̀ràn àti ìjìyà nínú ẹ̀sìn ní tí wọ́n ń ṣàlàyé fún wa náà ni wípé ọlọ́run ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá tí kọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó máa tún ilẹ̀ ilẹ̀ ọlọ́run ọba ṣe ṣùgbọ́n a máa rí lórílẹ̀ ayé àwọn nǹkan tó jẹ́ wípé a máa pè ní àlìjẹ̀rí mọ́tò tí plural rẹ̀ ń jẹ́ àlìjàrọ́ imú òun náà ni crimes àwọn nǹkan tí ò bá ojú mu téèyàn wà á máa ṣe ìyẹn ni pé èèyàn á máa dá ọ̀ràn sọ́dọ̀ ọlọ́run èèyàn á sì máa dá ọ̀ràn sí ọ̀dọ̀ akẹgbẹ́ rẹ̀ méjèèjì òun náà ni ọlọ́run ọba ló mójútó àwa fẹ́ ṣàlàyé fún wa ká gbọ́ àgbọ́yé àwọn nǹkan wọ̀nyí dáadáa afẹ́ká gbàgbọ́ yé ẹ̀ e. ẹlẹ́ẹ̀kejì náà ni pé afẹ́ká gbàgbọ́ yé ìjìyà a ṣàlàyé fún wa nípa àwọn nǹkan táwọn èèyàn lè máa dá ní ọ̀ràn tí ọlọ́run ọba mẹ́ńṣàn nínú ẹ̀sìn àwọn kan wà tọ́lọ́run ọba ò mẹ́ńṣàn àtàwọn ìjìyà tó wà fún àwọn ọ̀ràn náà tọ́lọ́wọ́n bá sì mẹ́ńṣán wọn nínú alukurani kẹrim àbí látẹnu òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba àtàwọn tọ́lọ́wọ́n ọba ọba mẹ́ńṣán rẹ̀ àdọ̀ká tọ́lọ́wọ́n ọba mẹ́ńṣán rẹ̀ ìjìyà wọn náà bó ni ìjìyà wọn ó ti máa rí ká sì mọ̀ wípé ọlọ́run ọba kìí ṣe wípé ó fẹ́ fìyà jẹ wá àbọ̀ fẹ́ gbé òfin tí ó lágbára jù wá lọ ó fẹ́ gbé kalẹ̀ fún wa ọlọ́run ọba fẹ́ fún wa náà ni kó lè bá a jẹ́ yí pé a lè ní ìgbésí ayé tó rọrùn tálíkì a máa wá ó sì tún fi lè dáa òun ló fi jẹ́ pé ọlọ́run ti mọ̀ wípé ọ̀ràn dídá yóò máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ọlọ́run ti wá gbé ìjìyà náà síbẹ̀ kó lè bá a jẹ́ pé ìjìyà yìí òun ni wọ́n máa lé àwọn èèyàn sá láti lè má máa sọ pé àwọn fẹ́ dá ọ̀ràn náà ẹ̀rí nǹkan àkọ́kọ́ kọ́kọ́ ni wípé a ní nǹkan tá ń pè ní dọ̀rùrì yàtúlẹ̀ ayat àwọn nǹkan tó jẹ́ wípé ó wà essential ó jẹ́ nǹkan tó pàtàkì gan-an béèyàn bá ti ń bẹ láyé téèyàn ọba ti ní èèyàn ò lè gbé ayé yìí nǹkan tó pàtàkì jù tó jẹ́ pé téèyàn ọba rí láàrin ìṣẹ́jú kan sí kejì òun ni atẹ́gùn òun ló wà atẹ́gùn tá a máa ń mí lọ sínú tá a mí síta yìí nǹkan tó jẹ́ wípé àrọ̀gbọ́n dá sí i èèyàn gbọ́dọ̀ lè máa mí lọ òkè kó máa mí lọ ọlẹ̀ kó ó nídìí atẹ́gùn ní gbogbo ìgbà sòtéèyàn ọba ti rí ilé ayé rẹ̀ láìmọye àwọn àsìkò díẹ̀ yóò di nǹkan tó yẹ pé yóò yíwọ́ ebi jẹ́ pé ẹlòmíì nígbà tó bá fẹ́ lágbára tán wọ́n ní pé kí wọ́n fún ní oxygen nítorí kó lè bá a máa fi mí so mímí lọ òkè mímí lọ ọlẹ̀ lára nǹkan kan tó wà ní tí a tẹtẹrẹ mú ni ó wà very very essential nínú ìgbésí ayé wa tá a wà ń bẹ̀ nínú nǹkan tó wà nínú ìgbésí ayé wa tá a wà ń bẹ̀ tá a lè fọwọ́ yẹpẹrẹ mú òun náà ni ká jẹ oúnjẹ jíjẹ ó níbi tí agbára wa mọ tá a fi lè sọ wípé a ní jẹun ìgbà tá a bá rí àwọn ọjọ́ díẹ̀ àsìkò díẹ̀ a rí wípé agbára èèyàn ò ní gbé mọ́ ilé ayé yìí ò ní ní ìtumọ̀ sóńtì mọ́ nígbà tí èèyàn bá ti jẹun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni múmu a máa ní bùkátà sí múmu téèyàn ò ti mu láàrin àwọn àgbà kan yóò padà di wàhálà sí yàn lọ́rùn ètò wa kàn wá gángan òun àlélẹ́yìí òun náà ni alẹ́ amnu ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọmọ èèyàn nídìí ẹ̀ lóbi ta bá ń sọ̀rọ̀ nípa security tá à ń sọ̀rọ̀ a máa rí wípé nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì ni kéèyàn ọmọ ní hílà yìí lò nínú ìgbésí ayé èèyàn téèyàn bá ti ní hílà yìí lò nínú ìgbésí ayé èèyàn ìgbésí ayé yẹn ó máa dàrú mọ́ èèyàn lójú yóò súnyàn tí dààmú bá ti wà nínú ìgbésí ayé èèyàn téèyàn ò ní fọkànbalẹ̀ ó máa súnyàn kí dààmú má bàa wá wà nínú gbèsè ayé wa kí gbèsè ayé wa kó lè bá a ní mínì òun ló fà á tóbi jẹ́ wípé ìmáa fi ìjìyà sí àwọn ẹ̀ṣẹ̀ ló fi wáyé torí pé tá a bá ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn kò ní já ní fọkànbalẹ̀ tá a bá orílẹ̀-èdè wa tá a wà yìí nísìnyí a rí i pé ẹ̀ṣẹ̀ pọ̀ ń bẹ ẹ̀ṣẹ̀ tó pọ̀ ń bẹ yẹn ó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ rẹ̀ kó dínkù ibi tí ò bá ti sí tí ẹ̀ṣẹ̀ bá wà reduced ìfọ̀kànbalẹ̀ ẹbẹ̀ yóò ṣe kí ni o yọ ga lọ sókè dáadáa ìtí máa ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó pọ̀ òun náà ni wípé nígbà tí ò bá ti sí ìjìyà. Eh, àwọn tó jẹ́ àbàbá wa wọ́n ní ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ kò sí níbẹ̀ tẹ́ bá fi àwọn ọmọ èèyàn lẹ̀ ká máa ṣe tó bá wù wá ìta máa padà bọ́ sí òun náà ni state of anarchy òun náà ni ipò wípé kálukú máa ń ṣe tó bá wù kò ní í sí pé ẹnìkan lè mú ẹnìkan ṣùgbọ́n tó bá wá jẹ́ àwọn tó bá ju àwọn kan lọ ní agbára ní ipò ní nǹkan kan àwọn ni wọ́n wà máa jẹ́ tí ó máa fìyà jẹ àwọn tí ò lágbára ọlọ́run ọba wà á fẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kí gbèsè ayé wa yìí kó nítumọ̀ ó fẹ́ ká nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ara wa ó fẹ́ ká nífọ̀kànbalẹ̀ láwùjọ ó sì ti mọ̀ wípé kò sí bá a ti fẹ́ fi àwọn ọmọ èèyàn lẹ̀ táàdì máa dá àwọn ọ̀ràn látara bẹ́ẹ̀ ọlọ́run bá wá gbé àwọn ìjìyà tó tóbi àwọn ìjìyà tó lágbára ọlọ́run bá wá gbé kalẹ̀ kó lè bá a jẹ́ pé ọmọ èèyàn yóò lè sá fún ẹsẹ̀ yẹn lápèjúwe téèyàn bá mọ̀ pé tó ń bá pààyàn wọ́n pa òun dí padà ni tó dẹ̀ mọ̀ kó dájú igbe tóun bá fi lè pa àyàn báyìí tóun máa má pa àyàn wọ́n máa pa òun dí padà ni àárí wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní fẹ́ pààyàn torí pé òun náà ò ní fẹ́ kú mẹ́tẹ́wọ́n àwọn ètò ń bá pààyàn òpin ẹ̀kọ́ fún mi lọ ẹ̀wọ̀n ọdún márùn-ún sí màdùn padà jáde náà ni ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kò ní í wọ́ọ̀rì rárá kódà lómi tún lè wọ pé òun tún lè jẹ lọ́gán tí wọn ò ní padà ṣe nǹkan kan fún òun látara bẹ́ẹ̀ ẹlòmíì tí wàá gbé gbá pé kọ́ máa pààyàn kódà táwọn yẹn kó tún wípé àwọn eléyìí o mọ́sẹ̀ wọn o pààyàn pààyàn ni wọ́n òun náà sì tún máa fi fọwọ́ gbáyà láwùjọ tó náà tún sọ pé bẹ́ẹ̀ tí ń wò mí yìí béèyàn bá sẹ̀mí so bàtí ọba ètò ọ̀sẹ̀ kan á ti múru ẹni bẹ́ẹ̀ balẹ̀ ìwé ìdàgbà pé kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ yọ yóò tún máa fi boast níwájú ìta gbangba ìyẹn ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ò fàyè gba irú àwọn nǹkan báyìí ọlọ́run bá wá gbé ìwé kalẹ̀ tí ń ṣe alukurani kẹrim ọlọ́run òjíṣẹ́ wá kó wá ṣàlàyé fún wa pé àwọn nǹkan wọ̀nyí o téèyàn bá ti ń ṣe ọ̀ràn làwọn eléyìí tó ga púpọ̀ ọ̀ràn tó wá ga púpọ̀ yìí ìjìyà rẹ̀ ní ìjìyà yẹn náà wá lágbára láti lè bá lé àwọn èèyàn kúrò níbi ọ̀ràn náà ọlọ́run bá sọ́nu sọ́tọ̀ àdí àyà twenty five ọlọ́run ọba ní lakọ́dí arsalna rusulana bilbayinat wa anzalna ma'ahum alkitaba walmizana liyakuma naasu bilkist ọlọ́wọ́ bá ń sọ ń bẹ́ẹ̀. لقد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات ọlọ́run bá tọ́lá rẹ̀ ga ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ wa àti jẹ́ pé ara wọn ń sẹ́ níta wá gbélé àwọn òjíṣẹ́ náà lọ́wọ́ ní tó fojú hàn ní ní tó clear ní ọlọ́ba ní intokile ẹ̀ la fún àwọn òjíṣẹ́ náà. wà á ń zálínà máàhùmùrè kìtàbà wàlmìzàn. ọlọ́ni wà á ń zálínà máàhùmù àlìkìtàbà ọlọ́ni àwa gbélé wọn lọ́wọ́ ìwé ìwé yẹn ọlọ́ba ní ìwé yẹn náà ló tún wá ní àlìmìzàn àwọn afọwọ́ sọ pé nǹkan tó ń jẹ́ àlìmìzàn yẹn òun náà ni nǹkan tó jẹ́ ìjìyà téèyàn bá ti ń dá ẹ̀ṣẹ̀ ìyà tá a máa fi jẹni tí bá ń dá ẹ̀ṣẹ̀ a ṣàlàyé ẹ̀ sínú gbogbo òwe tá a gbé láwọn òṣìṣẹ́ lọ́wọ́ ọlọ́ni torí kí n láfi ṣe bẹ́ẹ̀. lèyàkú máa ń ná ṣùgbì kristu. ọlọ́ni lèyàkú máa ń ná ṣùgbì kristu. ọlọ́ni tá a bá ti ṣe báyẹn a ti mọ̀ wípé àwọn èèyàn kò ní sábòsí nínú àlámọ̀rí wọn déédéé òní ọ wà nínú àlámọ̀rí wọn ọlọ́ni ní tá a torí ẹ̀ gbé kalẹ̀ nìyẹn àti gbé alimizan ìjìyà tí ó máa wà fún ẹ̀ṣẹ̀ ọlọ́run láti gbé kalẹ̀ ẹ̀wà rí anìkàtà ń pè ní alikuruliyat alcoms àwọn nǹkan márùn-ún òun náà ni ẹ̀sìn torí ẹ̀wà àwọn nǹkan márùn-ún òun ni àwọn ànábì ọlọ́wọ́n ba ni wọ́n torí ẹ̀ wá àwọn nǹkan márààrún ìwá ni ọlọ́wọ́n ọba wa fi ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó lágbára ọlọ́wọ́n ọba wa fi síbi nǹkan márààrún yẹn ìkáwá wà ló wá lágbára jù tán yẹ́nyẹ́n tẹ́gbẹ́ gbogbo márààrún yẹn ló kó sínú tán yẹ́nyẹ́n ọlọ́run tó wá mú ìjìyà tiẹ̀ ó wá lágbára gan ẹ̀ṣẹ̀ márùn-ún tó tóbi tó so mọ́ nǹkan márùn-ún tẹ́sìn torí ẹ̀ wá tó jẹ́ pé àwọn ní nǹkan tó tóbi jù torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn yẹn ní ọlọ́run ọba wá mú àwọn òfin tó ga wá lórí ẹ̀ ló wá mú ìjìyà wá lórí ẹ̀ bí wọ́n ti lágbára sí àwọn kan márùn-ún ni alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ tẹ́sìn torí ẹ̀ wá òun náà ni ifsudin wa ọlọ́run àwọn ànábì wa láti wá gáìdì ẹ̀sìn ọlọ́run ọba ọ̀fẹ́ kí àlè ìtìdáàrú aládì kẹ́nìkan ó máa wá jẹ́ pé ẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́run ọba ìnàdínà ìdàlọ́ al-Islam ẹ̀sìn ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba Islam ọlọ́run ọba ọ̀wà ní fẹ́ kí nǹkan kan kó máa ta bá ẹ̀sìn náà tẹ́nìkan bá wá sọ yí pé òun wá gba Islam ó lóun di mùsùlùmí ìgbà tó wá di mùsùlùmí ó tún wá tún wá announce jáde gbangba wípé òun ẹ̀ ṣe mùsùlùmí mọ́ so ìyẹn ó wá sọ pé òun ò kì í àrídàtù so táwọn ìbọn máa ń pè ní apostate ó wá sọ pé òun ò tún wá ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn ìbára odi jẹ́ mùsùlùmí nítorí ṣe yẹn odidi ọ̀ràn ni nínú ẹ̀sìn odidi ọ̀ràn òun ni nǹkan tẹ́ni yẹn ṣe yẹn tó lóun ò ṣe mùsùlùmí mọ́ torí pé kí ni ọlọ́run ọba ó wá gáìdì ẹ̀sìn ẹ̀sìn ló tóbi jù lórí gbogbo nǹkan pátá yányá ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn alulikitar nínú sọ́tọ̀ ali imran ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ní aya seventy two bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alulikitar làwọn tó yẹ pé wọ́n ti wà before tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹ̀wúdí àwọn nàṣọ́rọ́ ẹ̀sìn wọ́n fẹ́ máa fi ṣe awẹ́wà ọlọ́ọ̀bá wa gbé pé embassies tó bá ti wà ní ẹ̀sìn Islam tó wá ní a ó wá kéde yẹn náà pé òun ò ṣẹ̀sìn yẹn mọ́ ọ̀ràn lọ́dá ọ̀rọ̀ tó dẹ̀dá yẹn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní máa bá dala díìnà rú fàtúlù rú ń bá ti sọ wípé ẹ̀sìn òun yìí tó ń gbà yìí òun ọ̀wá ṣe mọ́ ó ti lẹ́tọ̀ọ́ bí kí wọ́n pa á torí pé kí ni o ọlọ́run fẹ́ fi gáìdì ẹ̀sìn ni tí ò sí èméjì rẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn arìlì kìtàn ọlọ́run wà kọ́ láti tọ ìfàtún. wàkọ́lá tọ́ífàtún min ahlil kìtàb. ọlọ́run ní àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn èèyàn kan nínú wa nílùú Madina nígbà náà ọlọ́run ní gbólóhùn tí wọ́n sọ nìyí آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار wọ́n ní ẹ wo ẹjẹ́ a máa mú àwọn mùsùlùmí ṣeré ìdẹ́ẹ̀sẹ̀ ni pé ẹ lọ bá àwọn mùsùlùmí ẹ sọ fún wọn wípé a ti gba ìsìláàmù lọ́wọ́ yín ẹ gba ìsìláàmù yẹn ẹ gbà lọ́sàn-án wàkfúrú àkìrọ. tó bá ti wá di alẹ́ ẹ̀sọ́ pé ẹ ti gba ìsìlámù látàárọ̀ ẹjọ́ máa ṣe lọ́wọ́ lọ́wọ́ dalẹ́ ní kò sí nǹkan kan náà ẹ̀sìn ẹ kàn sọ pé ẹ ṣe mọ́ wàkfúrú àkìrọ so ẹ wá sọ tó bá ti wá di ìrọ̀lẹ́ ẹ sọ pé kí ni o ẹ sọ pé ẹ ṣe mọ́. la'allahum yarji'un. ọlọ́run ni àwọn tó wà ń bẹ gangan náà látara nǹkan tẹ́ ẹ ṣe yẹn àwọn tó wà ń bẹ̀ yẹn ó pọ́sùn kálẹ̀ bí náà kọ́kàn tiẹ̀ ní ó ṣe kí ni o kó ṣèkì pé ah, ah ìdáhùn yẹn yìí sọ pé àwọn gba nǹkan ní kí ni o ní àárọ̀ ó lè tó wá ní kí ni o tó wá di ọwọ́ ọ̀sán tó wá láwọn ò ṣe mọ́ ah, àwọn tó wà ń bẹ̀ gan-an ọkàn tiwọn ní ó ṣe kí ni o yóò ṣèkì ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ọba ni ọlọ́run ọba sì ní láti gáìdì ẹ̀sìn ẹ̀ ọlọ́run ọba ò sì ní sọ̀kalẹ̀ wá láti sánmà àyàfi kó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀ náà lẹ́ga ìjẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ò dẹ̀bẹ́ kí wọ́n fi ẹ̀sìn òun máa ṣe kí ni o àwẹ́ ọlọ́run bí wọ́n ń ṣàlàyé pé ẹ ń bá ti wá jẹ́ pé wọ́n á ti gba Islam tó wá sọ pé wọn ò ṣe mọ́ tó wá announce síta irú ẹni bẹ́ẹ̀ ó ti dá ọ̀ràn nìyẹn ọ̀ràn ló dàda ọ̀ràn bí kí wọ́n pa nìyẹn nínú Islam tí ó sì èméjì mẹ́ ẹni àwọn wa wọ́ndà ike bó ló ti lè jẹ́ bẹ́ẹ̀ táwọn afáàjẹ kó yẹ wa ní pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó clear ni ìgbà tí wọ́n ṣe sunni dèbíyà àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí níjọ́ náà wọ́n bá nàbí ṣe súlíhù wọ́n wá ní pé ẹni tó bá wá látinú àwọn kèfèrí tó bá wá bá nàbí pé òun á gba Islam ànàbí ò gbọ́dọ̀ gbà kó ẹ́ńtà sọ́dọ̀ rẹ o kò ní ọmọ ọ lọ ni wọ́n wá ní ẹ bá kó nu Islam tó wá wá sọ́dọ̀ àwọn tó padà wá sọ́dọ̀ àwọn àwọn ń tà wọn àwọn ọmọ gbà wọlé àwọn sábà wa ń sọ báyìí bí ìgbé kí wọ́n gbọ́ kí wọ́n kó máa gbọ́ nǹkan tí àwọn kèfèrí ń sọ òṣìṣẹ́ ọlọ́mọba yín láti máa ṣàlàyé fún wọn wípé tàlẹ́ntì ọ̀wà wà nínú Islam tí ó rí ìtọ́wà nínú Islam yìí tí ó wà sọ pé òun kú òun fẹ́ lọ padà síbi kan àyàfẹ́ tí ó bá gbọ́ islam rẹ̀ rárá ẹni tó bá wá ṣètànjẹ nínú islam tó yẹ pé ìtànjẹ ló wá ṣe àbí tí ó ṣẹ̀sìn islam dáadáa òun ni ó wà bẹ́ẹ̀ tí ó wà ní òun fẹ́ kú òun bẹ́ẹ̀ òun fẹ́ lọ sínú ẹ̀sìn mi tí ó sì èméjì bẹ́ẹ̀ kìí ṣe ń yẹ pé ó wá sínú islam tó gbọ́ nǹkan tí islam sọ tó gbọ́ yé gbogbo àwọn dáná bí sọ pé kí wọ́n ti jẹ́ pé wọ́n láwọn ò ṣe islam mọ́ dáná bí sọ yìí pé irú àwọn eléyìí wọ́n ti jẹ̀bi pé kí wọ́n pa wọ́n gbogbo wọn gbọ́dọ̀ yẹn wọ́n wá nú ẹ̀sìn láti wá pẹ̀lú ọ̀nà èrú pẹ̀lú ọ̀nà àbòsí ọ̀nà fi wọ́n wá jẹ́ pé kí ni o àwọn akó bẹ̀rẹ̀ ọ̀nà èrú so irú nǹkan báyìí ó sì tún máa ṣe kí ni o yóò tún máa ṣẹlẹ̀ lọ lóbi jẹ́ pé pẹnátì tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ yẹn yóò wá dẹ́rù bá kí ni o irú àwọn tó bá fẹ́ máa ṣe irú nǹkan báyẹn fẹ́sìn tá a bá gbé ìjìyà tó tóbi ilẹ̀ fún nǹkan á rí i pé kí ni o ẹ̀rú ó bá kí ni o yọ bá wọn ṣùgbọ́n tó lómi wàá gbọ́ yọ wà á ẹ̀wẹ́ ẹ̀wẹ́ wo ìsìláàmù gbọ́dọ̀ nǹkan wá sọ pé àkínú lẹ́mẹ̀rà ló ń wọnú ẹ̀sìn ẹ sọ pé wọn ò ṣe mọ́ ọ yẹ gẹ́bílẹ̀ nínú ọ nínú ọdún ẹni rárá rẹ̀ ntí ìbá sódodo lèyàn lè máa wò báwọn ntọ́lọ́wọ́n ọba mọ̀ pé òdodo lọ́dọ̀ wọn lọ́wọ́ ó dẹ̀ mọ nǹkan tó ń fi sínú ẹ̀sìn tí ò sí èméjì mẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́ni láti gbé òfin tó ga òṣìṣẹ́ ọlọ́run fi sọ pé màá bá dala dínà ú fàtó ló jẹ́ pé ẹ ń bá ti bà dálẹ̀ ẹ̀sìn rẹ̀ lára nǹkan téèyàn fi máa ń lẹ́tọ̀ọ́ sí pípa òun náà ni kéèyàn sọ pé òun ti jẹ́lẹ̀sìn wọn wá sẹ̀sìn mọ́ tẹ́ bá tún wá mú ti yẹn wọn wà ní parójú ẹsẹ̀ láéláé wọn nípa kankan mo báyìí pé ní ah gbàdá tí wàá mú ọ yí o owó tí wàá tẹ ọ báyìí ní tí wọ́n sọ ni pé kó túbá wọn ó dẹ̀ fi ilẹ̀ fáwọn àsìkò tóbi lè túbá tọ́ba rí i pé ó sì dúró lórí nǹkan tó sì wà lórí so ìgbà náà ló tó ń jẹ̀bi ẹ̀ so látara bẹ́ẹ̀ ni jẹ́ pé ẹ̀sìn bó ti wá nìyẹn at least wọ́n fún three days láti lè fi ronú wọ́n ó sì tún máa jẹ́ kó yé wọ́n ó sì tún ṣàlàyé ọ̀rọ̀ fún un wọ́n yìí tún sọ gbogbo dẹ́ kí wọ́n ṣàlàyé fún un so kó tó di pé irú nǹkan máa tó lè ṣẹlẹ̀ sí so ìjìyà àkọ́kọ́ nìyẹn èyí tó jẹ́ wípé ẹ̀sìn mú wá torí pé nǹkan márùn-ún tó tóbi nǹkan àkọ́kọ́ òun náà ni ibzudin látara kábílẹ̀ bá wa gáìdì ẹ̀sìn òun lọ́lọ́wọ́n ọba fi mú òfin yẹn wá wá sórí ilẹ̀ ayé láti lè fi gáàdì ẹ̀sìn rẹ̀ tó jẹ́ ẹ̀sìn òdodo tí ó sì yẹ méjì bẹ̀rẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni imzun nafs ọlọ́run ọba fẹ́ dáàbò bo ẹ̀mí ẹ̀mí tẹ̀lẹ́sìn ni gẹ́gẹ́ bá àwọn afá ti sọ̀rọ̀ torí ẹ̀rọ fi ni pé ká mùsùlùmí kí wọ́n lọ sójú ogun lọ bá wọn kèfèrí jà tó ẹgbẹ́ ẹ̀mí bá ṣáájú ẹ̀sìn ni ọlọ́run ẹ má lójú ogun o torí pé ẹ̀mí yín ó ṣe kí ni o ó wà very very important kò gbọ́dọ̀ bọ́ ṣùgbọ́n láwọn bá dirí pé ẹ̀sìn ó tóbi ju kí ni o ẹ̀mí lọ ọ̀wà ni ẹ lọ ẹgbẹ́ ìka àgbèbèrè ó ba ẹ̀sìn jẹ́ ẹ̀kọ́ máa wo ni àwọn àgbèbèrè náà ni kí wọ́n wọlé wá bá wọn kódà kí wọ́n tí gbọ́dọ̀ ìbálẹ̀ wá wọlé wá bá wọn náà àwọn náà padà máa gbẹ̀mí wọn náà tó bá láwọn olè fẹ̀sìn yẹn lẹ̀ so wọ́n ní láti gáìdì ẹ̀sìn wọ́n ní láti jẹ́ pé àwọn náà gáìdì ẹ̀sìn yẹn tíjà wáyé láàrin àwọn àtàwọn kẹfẹ́rẹ́ tẹ́gbẹ́ wọ́n tún wá pa mùsùlùmí bẹ́ẹ̀ láti lè fi gáìdì pé kẹ́sìn ọlọ́run ọba kó lè bá a dúró lórílẹ̀ so látara bẹ́ẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀sìn torí ẹ̀ wá òun náà ní kí ni o hibdu nafs ẹ̀sìn wá gáìdì ó wá gáìdì ẹ̀mí ó wá gáìdì ẹ̀mí torí pé ẹ̀mí ṣe pàtàkì gan púpọ̀ ẹ̀sìn tí wàá ṣàlàyé bẹ́sì ti gáìdì ẹ̀mí ẹ bá pààyàn tó mọ̀ mọ́ pààyàn irú ẹni bẹ́ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ wọ́n máa pa padà ní à ń bọ̀ wá sórí eléyìí à ń bọ̀ wá ṣàlàyé àyà tó sọ ìjìyà ẹnì kọ̀ọ̀kan so ẹ̀sìn ó wá gáìdì ẹ̀mí ló fi jẹ́ pé inú sùpàtù Maida ọlọ́run ọba ó ń ṣàlàyé nínú súrà náà àbí sùpàtù nìsáà ni ọlọ́ni sùpàtù Maida náà wà mí ajílì dálíkà katabna alabani bani isra'ila annahu ma qatala nafsan bighayri nafsin أو fasadin في الأرض، فكأنما قتل الناس nasa ومن أحياء، فكأنما ahya'a الناس annama ahya nasa jami'an wato bi aya 90 something aya 94 ọlọ́run ọba àtọ́lá rẹ̀ ga ó ń ṣàlàyé wípé nítorí eléyìí ọlọ́run bá ti sọ àwọn ní láàrin ọmọ ádámà méjèèjì ọlọ́run nítorí eléyìí ọlọ́run àwọn ọlọ́run ọba katabna ala bani Isra'il. ومن أجل ذلك كتب من أجل ذلك كتبنا على بني إسرائيل ọlọ́wọ́n bá ní àwa kọ́lẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bani Israel gbólóhùn la kọ sílẹ̀ ń bẹ̀. annahu man qatala nafsan bi ghayri nafsin aw fasadin fil ard. ọlọ́ni ẹ̀ tó bá máa ma pààyàn tí èsì pé nìyẹn pa ẹnìkan tí wọ́n wá pàdé padà èèyàn pààyàn wọ́n pàdé padà eléyìí ò sí ìyún bó jẹ́ ká ṣe gẹ́lẹ́ nìyẹn ṣùgbọ́n èèyàn máa ma lọ pààyàn gẹ́gẹ́ báyìí naam. aw fasadin fil ard. àbẹ̀yẹn sí àwọn àbàjẹ́ míì náà lórí ilẹ̀ lẹ̀. fàkà annama qatala nasa jami'a. ọlọ́ni irú ipò tẹ́ni ẹ wà bí ẹ tó pa gbogbo àwọn èèyàn tán yányá bẹ́ẹ̀ ni ومن أحياها فكأنما أحيا الناس جميعا ẹjọ́ bá dàrẹ́ nìkan bẹ́ẹ̀ ni ẹ bọ́nú omi ni tó fẹ́ kú òun á mọ ìwẹ́wẹ́ ó wá bọ́nú omi ó wá lọ gbé ẹni ẹ jáde àbúrò àwọn kan tán l'accident ó wá ṣe wàhálà tí wọn ò fi kú tó gbé wa lọ sí hospital ọlọ́ọ̀ni irun náà ṣe yẹn فكأنما أحيا الناس جميعا bí ìbára gbogbo ayé ló ṣe lẹ́mìí ni láàfin mọ́ títóbi pé ìdáàbòbò ẹ̀mí kì í ṣe nǹkan tó kéré ẹ̀sìn kà á sí gan-an púpọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀sìn fi ìjìyà ìjìyà ń bẹ téèyàn bá wá jẹ́ wípé èèyàn wá lọ pààyàn ìjìyà ń bẹ ń bẹ tí ò sí èmi jì so ẹ̀sìn ti mú wá ó sì ti mọ̀ wípé tá a bá ní pé kí a máa pa ẹni tó bá pààyàn di dáníkàlọ́ <laughs> ti sẹ́wọ̀n àbí ká fi ìyá jẹ kò sí yàtọ̀ lẹ́tọ̀ọ́ sí tójú ìyá yẹn lọ ṣùgbọ́n ìyá máa ṣe mistake pààyàn ìṣe mistake pààyàn náà ẹ̀sìn ṣàlàyé ẹ̀ àbọ̀ wa ṣàlàyé ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ṣùgbọ́n dáwọ́ kan ṣàlàyé fún wa ni pé ẹ̀sìn ṣe kí ni o ó gáìdì ìmọ̀ jẹ́ kí ẹ̀ ká máa para wa ẹ̀sìn gáìdì ó dẹ̀ ṣe wá ní ojú kòkòrò lórí wípé ká máa ṣọ́ra láti jẹ́ pé àní máa jẹ́ kí ikú ẹnìkan ó ti ọwọ́ wa wá ó wá gbé ìjìyà tó lágbára ó wá gbé tá a máa ra ṣàlàyé ẹ̀ níwọ̀nba lẹ́yìn wá gbà náà nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí ẹ̀sìn torí ẹ̀ wá tí ẹ̀sìn wá guide gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ. So òun náà ni hibdu nasli ìgbà tá ń pè ní nasli ni pé bá a ti fẹ́ máa bí sí tá a fẹ́ máa rẹ̀ sí tá a fẹ́ máa ní fámìlì ẹ̀sìn ò fẹ́ kọjá wípé àwa máa ní ìtìlátulẹ̀ ansab kí fámìlì ò máa dàpọ̀ mọ́ra wọn ká má lè yanjú pé eléyìí lọ́mọ eléyìí eléyìí lọ́mọ eléyìí eléyìí lọ́mọ eléyìí kẹ́nìkan wá jẹ́ àṣàwọ̀ ọ̀tọ́lọ́wọ́ nú fámìlì kan ẹ̀sìn ọ̀tún fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ òun náà ló fi jẹ́ pé ọ̀nà téèyàn lè gbà wọnú fámìlì kan ọ̀nà zìnà ni ẹ̀sìn wá gbé ìjìyà alẹ́ fún zìnà so kò fẹ́ kéèyàn ó ṣe zìnà ó ti mọ̀ wípé èyí tó tún lágbára jù ni pé ẹni tó ti márì rí tó wá jẹ́ wípé ó tún wá ń lọ ṣe zìnà ẹ̀sìn wá gbé ìyà tó lágbára pé kí wọ́n pa kò tún wá pé kí wọ́n pa lásán àwọn dání wọ́n pa lẹ́ẹ̀kan ẹ̀ tí wọ́n fẹ́ pa àwọn tí wọ́n ìdà ni wọ́n fi gorí ohun ti ilẹ̀ kan náà ṣùgbọ́n tó bá ṣe zìnà tó jẹ́ pé ó ti jẹ́ pé ó ti má rìrì irú ẹni bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n ní kí wọ́n lẹ̀ lóko pa ni bẹ́ẹ̀ sì ti gbé kalẹ̀ lẹ́nu wọ́n ní kí wọ́n lẹ̀ lóko ni tẹ́rì sì fìdí ẹ̀ múlẹ̀ nítorí pé ó mọ títóbi pé kí ẹbí kan dàpọ̀ mẹ́bí kan wàhálà ńlá ni ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ bá gbé òun tí wàá márì irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ayé pé òun lẹ́tọ̀ọ́ kí wọ́n nà lẹ́gbàá ojókùnrin ni o ojóbìnrin ni o eléyìí náà à ń bọ̀ wá ṣàlàyé ẹ̀sìn wá láti wá guide kò fẹ́ kí wàhálà ò wà fún ẹnì kọ̀ọ̀kan wa. kò fẹ́ kí wàhálà ọ̀ wà nínú ẹbí wa tó gbé ẹni tí ẹ bá ṣe nú ẹbí èèyàn tó bá ti dé nú ẹbí èèyàn wàhálà kan ti débẹ̀ làwọn náà máa ń sọ yí pé ibì kan tó bá ń tòrò lọ́wọ́lọ́wọ́ àwọn akọ́ sọ pé kí ni o ọmọ alẹ́ bẹ́ẹ̀ ni o ṣe kí ni o ní o tí ìdàgbàlagbà sọ nítorí pé kí ni o ìjọ máa lè a máa nílapa náà nínú àwọn tẹ́ni ẹ bá ń bá gbé yóò nílapa lọ́dọ̀ títí so lára nǹkan tó burú ni ọlọ́run ọba òdẹ fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ bá dáàbò bo ẹbí wa làkàrọ̀ máa wá dáàbò bo lẹ́yìn wá gbà náà lára nǹkan tí ọlọ́run ọba tó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́run ọba wá dáàbò bo fún wa òun náà ni ibzul akli làákà ìwà yìí ọlọ́run ọba ọ̀fẹ́ kí làákàyè yẹn ó dàrú làákàyè wa ọlọ́run ọba kò fẹ́ kí làákàyè nìkọ̀ọ̀kan wa kò fẹ́ kó dàrú ọlọ́run ọba wa wò pé kí ni àwọn nǹkan tó lè dá làákàyè rú ọtí àwọn nǹkan tó lè máa jẹ́ kéèyàn mọ́ mọ́ tí ń ṣe mọ́ gbogbo ẹ̀ ọlọ́run ọba wa sọ di èèwọ̀ tẹ́nìkan bá ti wá lọ ṣe é ọlọ́run wa ti sọ pé ìjìyà láàfin jẹun ti yẹn náà Kùránì kẹrẹ wọ́n nà ní bílálà ni nítorí nǹkan tó lọ ṣe yẹn òun náà á ṣàlàyé náà lẹ́yìn wá gbà náà òun náà wà ní pé ẹ̀sìn wa láti wá ibzu lè máa ẹ̀sìn wa dáàbò bo dúkìá wa ẹ̀sìn wa láti wá dáàbò bo dúkìá wa kò fẹ́ kí ẹnìkan kàn wọ́n nu dúkìá ẹnìkejì kó dẹ̀ sọ di tiẹ̀ ẹ̀sìn òfẹ́ bẹ́ẹ̀ ó lọ mú ní kọ̀rọ̀ ni o ó mú ní gbangba ni o ẹ̀sìn òfẹ́ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ olóbi jẹ́ pé ìmọ̀ jalè tá a mọ̀ sí asárikọ̀ ẹ̀sìn gbé ìjìyà lé lórí wípé ẹ ń bá ti jalè ẹ̀sìn ti sọ wípé àágé lọ́wọ́ ni ìtẹ̀sìn mú wa nìyẹn nítorí wípé kò fẹ́ kí dúkìá ẹnìkọ̀ọ̀kan wa kò fẹ́ kó máa jẹ́ nǹkan tí ẹnìkan ó kàn débẹ̀ tí ó wàá lọ máa ṣe bó bá ti wù lórí dúkìá wa so àwọn kan márààrún yìí òun náà ni ẹ̀sìn torí ẹ̀ wá tó jẹ́ àwọn nǹkan ńláńlá alukoliyatul khams àwọn nǹkan tó tóbi márùn nínú ẹ̀sìn ni òun náà lẹ̀sìn wá gbé àwọn òfin ńláńláńláńláńláńláńlá ó wá gbé síbẹ̀ ẹ̀sìn gbé àwọn òfin tó tóbi àwọn afáwa sọ wípé èyí tó tún wá tóbi jù nínú ẹ̀ òun á kó gbogbo márààrún sínú ìyẹn la máa ń pè ní alìhìrọ́bátù nǹkan náà ń pè ní alìhìrọ́bátù òun náà ní wípé àwọn èèyàn kan ní báwọn ti máa ń ṣe tiwọn oríṣiríṣi ọ̀nà náà máa ń gbà ṣe láyé tó ti ṣáájú lọ ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe láyé tó ti ṣáájú lọ ni pé àwọn yẹn ó lọ síbi àtọ̀rí alam ojú ọ̀nà táwọn èèyàn máa ń gbà káwọn èèyàn tó pọ̀ ni máa ń gbà bẹ̀ wọ́n wà lọ dúró síbẹ̀ wọ́n máa dá àwọn èèyàn lọ́nà àwọn wá ní gbogbo vices yẹn làwọn máa perpetrate gbogbo aburú yẹn làwọn máa ń ṣe tiwọn ìwé làwọn tó ti jẹ́ bíi boko haram náà nísìnyí báyìí wọ́n lọ dúró síbì kan wọ́n wà níbì kan tiwọn wọ́n wà máa wà lẹ́nu ṣe wípé ẹ bá ti kọjá ẹlòmíì wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ibẹ̀ náà wọ́n ṣe sì náà gbogbo ń dáṣọ ẹ wọ́n pààyàn gbogbo ń dáṣọ ládòkè tó fi délẹ̀ ẹ gbogbo ẹ̀ làwọn ṣe wọ́n ń jalè wọ́n ń mutí wọ́n ń ṣe sìnà pààyàn so gbogbo ẹ wọ́n sì tún ti ṣe rídà tún ti ṣẹlẹ̀ sí wọn pé ìtẹ́sí ni kí wọ́n má ṣe gan wọ́n tún ti lọ sí wọ́n tún ti takò ìtẹ́sí tún wọn náà rẹ̀ kí wọ́n ti di kèfèrí tán ẹ bá wọn fa ti sọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ mùsùlùmí so látara bẹ́ẹ̀ irú àwọn eléyìí ẹ̀ṣẹ̀ tí wọ́n tún wá ga ó tún wá tóbi ṣùgbọ́n àwọn afá àtúntí wá extend ẹ̀ ní ìsìn wípé kìí ṣe bẹ̀rẹ̀ nìkan ló mọ àwọn tó wà lórílẹ̀ ayé lónìí tí wọ́n lọ dáhùn èèyàn lọ́nà tí wọ́n lọ rọ́ọ̀bù àwọn àgbà kan wọ́n wá lè wá báyàn lé gan kò wá ní jẹ́ ojú ọ̀nà mọ́ wọ́n wà wá ilé wọ́n kó bọ̀ wá wọ́n kó gbogbo ẹ̀ wá irú àwọn eléyìí ti yàtọ̀ sí olè ọ̀tọ̀ ní olè tí wọ́n ní kí wọ́n gé lọ́wọ́ àwọn eléyìí kó ní pé ẹ̀jẹ̀ máa gé lọ́wọ́ tí wọ́n máa mú wọn. o ti ní bí wọ́n ti ń jẹ wọn nínú ẹ̀sìn ká máa ṣàlàyé fún wọn. so irú àwọn èèyàn yìí báyìí kódà kó jẹ́ pé ó tún jẹ́ pé tí tún lágbára pọ̀ gẹ́gẹ́ ti sọ kódà kó jẹ́ pé inú train òun ti lọ dáwọn èèyàn lọ́nà àbí lọ dáwọn èèyàn lọ́nà nínú plane àbí wọ́n já báàlú àbí wọ́n ń gbogbo àwọn nǹkan tó lè jẹ́ nǹkan tó burú gbogbo wọn pátá yẹn yẹn àlè ìrọ̀ ọba náà làwọn Imam Fati sọ so àwọn ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ga jù àwọn ní ẹ̀ṣẹ̀ wọn lágbára jù tọ́lọ̀ bá dẹ̀ tún mú òfin wá fún wọn nínú Al-Qur'an Karim so àwọn nǹkan márààrún yìí tí ẹ̀sìn wa gáìdì yìí ẹ̀sìn wa fi àwọn ìjìyà ó wá fi tì í màkàtó dé pé àwọn àṣàlàyé ìjìyà ní ẹyọ kọ̀ọ̀kan àwọn àfa àṣàlàyé fún wa wípé lára nǹkan tẹ́sìn ní tó jẹ́ dáadáa òun náà ni wípé ẹ̀sìn ṣe dáadáa tọ́pọ̀ lára nǹkan tẹ́sìn ní tó jẹ́ dáadáa ni wípé ìmọ̀ wá pé ibo ni pọ́blẹ́mù ti ń wá kí dẹ̀ ni a fẹ́ fi sọ́ọ̀fù pọ́blẹ́mù yìí ẹ̀sìn wọn wà bẹ̀rẹ̀ pé àwọn tá a wà láyé. àwa náà ni a máa ń fà kákan bá péjú ewa torí pé kò sásìkò lọ títí ẹ̀sìn ni kó má ṣe zìnà gbogbo ọ̀nà tó ní gbà ṣe zìnà rí pé o ní ẹ̀sìn ló mú wa gbogbo ọ̀nà ní òpin ní òpin lọ́wọ́ ẹ̀sìn tó ní kéèyàn má ṣe tí ó máa jẹ́ pé yóò máa jẹ́ ilé jẹ́ al-ilaj ìmọ̀ jẹ́ pé a provide remedies tá a fi ní ṣe kí ni o tá a fi ní débi zina. ìṣọ́nà máa ní ìyá máṣọ́lá ṣàbá mínísítà tó àmì kùmìlì bá a falẹ̀ tọ́lá wájú. so ó pè wá ara ẹni yẹn lórí pé ìwọ àti ọkùnrin kan àti obìnrin kan wọn ò jọ wà nínú ilé àbíkọ́ ẹgbẹ́ kí ni o àṣetọ́nù ó máa wọn yóò tún sọ fún wa pé obìnrin kò gbọ́dọ̀ rìnrìn masira masira ta yaomi odidi ẹ wàlẹ́ ìlàtìn orí twenty four hours kóbìnrin ó lọ́jọ́ fún onírìn àjò láàrin twenty four hours kó wá mọ̀ sí kí ni o kó wá jẹ́ igbe kò ní sí ẹnìkan tó gbé yóò máa gáàdì obìnrin yẹn níbẹ̀ tẹ̀gbé ẹ̀sìn kí ló ń ṣe yẹn o ẹ̀sìn ó tún ṣàlàyé pé tẹ́nìkan bá wá bọ́ tó yọnu sẹ́sìn yẹn tó yọ́nú sí pé ó tún yọ́nú sí ìjọmọlúàbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ fún níyàwó kí ìbàjẹ́ wọn bá wà lórí rẹ̀ ẹ̀sìn ó mọ̀lá wà á ń kí wú àyíyáma mi kù wà sọ̀lì iná mi ìbàdí àwọn ẹrú yín ẹ mẹ́jẹ̀ wọn ṣe sìnà ẹ wọn lẹ́yìn tí máa fẹ́ ẹ yàwó fún wọn bẹ́ẹ̀ náà làwọn ẹrú lọ́kùnrin ẹrú lóbìnrin yóò mọ̀ ṣàlàyé gbogbo yóò mọ̀ pè é lọ síbi pé ẹni tí o bá lè ṣe báyìí kó gba àwẹ̀ ẹni tí o bá lè ṣe báyìí kó ṣe báyìí so òun ni yóò máa provide nǹkan tí ò ní jẹ́ kó débi gíní o ìsìnà kèé débi irú orílẹ̀-èdè wa tá a wà ní ìsìn báyìí ẹ má jalè ìtọ́ tí gangan jẹ kò rí ìtí ó mu kò rí gbogbo ẹ̀ kò rí ẹ̀sìn tó bá lè máa gbọ́ pé kó o má jalè ẹ̀sìn náà lọ́ọ́ fọ́ọ̀sì olówó wípé ẹ gba lọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ ó dẹ̀ àwọn tó bá jẹ́ olórí mùsùlùmí wọ́n yan ẹni tí ó lọ máa béèrè zàká lọ́wọ́ àwọn olówó wọ́n gbà ojúṣe tiwọn ni kí wọ́n gbà lọ́wọ́ olówó tí ó yọ ojúṣe wọn náà ni pé kí wọ́n wá dá padà sọ́dọ̀ àwọn tálákà tí wọ́n fi jẹ́ pé àwọn náà fi wáyé jẹ́ ẹni tí ó dùn lọ́wọ́ olóṣèlú ká má jalè ṣe àgbẹ̀ ó ti ṣe kí ni o kò fi wálẹ̀ káyọ̀ pé nígbà tó ní mọ́jalè tó fún mi ní tí mo fẹ́ jẹ tó o fún mi tí mo fẹ́ mu bàbá tí o fọmọ rẹ̀ kò fún lówó oúnjẹ àárọ̀ kò fún láàrin orí láàrin ọjọ́ mẹ́ta kò fún lówó ọmọ kan lọ tọrọ oúnjẹ lọ́wọ́ àwọn èèyàn tó ọmọ yẹn wá ní wọn lọ lọ jí nǹkan ẹjọ ṣé bàbá yẹn ṣe kí ni o so provide nǹkan provide fún un sọ̀rọ̀ àgbà fún ní gbogbo nǹkan tó tún wá rí kó jalè tó bá wá jẹ́ pé kí ni o wá dì pẹ̀lú ẹ̀ wọn ò ní sọ pé kí ni o wọn sọ pé ah, ah, ọkùnrin ìtọ́jú rẹ̀ ó ṣe dáadáa fún un bẹ́ẹ̀ sì ti ṣe nìyẹn tí ìbá yẹn káwa tá a jọ ní ènìyàn tá a jẹ́ ẹnì tó yẹ pé à ń hùwà burú lórílẹ̀ ẹ̀sìn ti gbé ọ̀nà lẹ̀ fún wa tá a tọ̀ tá a fi ní débi ká máa dá ọ̀ràn ṣùgbọ́n àwa gẹ́gẹ́ fún ara wa àwa láàtọ̀ ọ̀nà náà ni wàhálà yìí wá sílẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀kan wàá mọ́ oní àdìgbé ẹ̀dí àdìgbé òfin ẹ̀sìn náà àkànlẹ̀ rí lò torí pé àwọn tó ń ṣe náà àwọn náà máa gbé nǹkan dáhùn wò ṣe dẹ́sìn gangan ni wọ́n ṣe mọ̀tẹ́gbẹ́sìn ló máa ń kọ́ńtúrò ni ẹ rí i pé gbogbo dẹ́sìn yẹn kó ṣe o ti ṣe é lẹ́yìn wá gba náà ni pé kí ni o òun lọ ẹ gbé kí ẹ bá wa dáná gba náà ó ní ti kéwòn fìlà lọ́wọ́ gbé ẹ̀sìn gangan fúnra rẹ̀ tíyàn bá mú nínú ìlú nísìnyí báyìí tẹ́nìkan bá wá jẹ́ pé ìgbà tíyàn mú láyé Umar Umar sọ pé ní ìsìn o ẹ ń bá jalè ànígé lọ́wọ́ tó gbé ìyàn mú kò sóúnjẹ kò sí kankan tó bá gbóúnjẹ rẹ ká ìdánìkan bá gbé àbórí kankan tó gbé àní jẹ lọ́wọ́ o òfin eléyìí ò ṣe é lò mọ́ ní àsìkò tá a wáyé tó gbé kí ni o kò sí náírà bí lo bí Islam ti rí nìyẹn òfin Ọlọ́run ni o ṣùgbọ́n tó gbé kí ni o kò sí tá a fẹ́ fi lò ó ìwé náà ni wàhálà tá à ń rí lónìí lórílẹ̀ ayé àwọn èèyàn ṣe zina, wọ́n sọ ní sísìn kan nítorí pé kí ni o àwọn èèyàn ti fún wọn ní àǹfààní àti ṣe zìnà ìtẹ́nìkan kan gan wò nù ilé rẹ̀ gan ó tó kó ṣe zìnà ìtì ń gbọ́ ó tó kó ṣe zìnà so wọ́n dẹ̀ fún àwọn èèyàn láàyè láti ṣe bẹ́ẹ̀ tó bí wọ́n fẹ́ kílẹ̀ ayé yẹn kó dà ọ̀nà ìgbé kalẹ̀ so látara bẹ́ẹ̀ ẹ̀sìn òun máa ń ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn tá gbọ́dọ̀ dá yóò sọ àwọn ìjìyà tó wà fún ọ̀ràn náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà yóò wá sọ àwọn olótú yóò wá wo gbogbo àwọn nǹkan tí máa fa téèyàn fi máa dáràn yóò wá wọ́ jẹ́gídí o yóò wá mú ọ̀nà tí òfin ní jẹ́gídí o tó òfin ní débi ọ̀ràn yẹn. ẹ̀sìn wà wọn ara dáadáa tẹ̀sìn mi nìyẹn tí ó sí nínú àwọn àwùjọ wa tá a wà yìí tá a sọ pé à ń lo òfin tara wa tá a lá ń lòfin bíi democracy àbá lá ń lòfin kan ẹ̀sìn lára dẹ́sìn mú wá òun náà ní kí ni o kùsù sí yàtúlẹ̀ òkúba ẹ̀sìn mú wá ẹ̀ńtọ́ bá sẹ́ni ó jìyà ìtẹ̀sìn mú wá nìyẹn kùsù sí yàtúlẹ̀ òkúba man amila sọ̀rọ̀ hàn fàlẹ́ nàfsì yìí wàmàní àṣà á fàmàlà wàlà àtẹ́sírò wà zero two wí zero two. ẹ̀sìn ẹ̀ sọ yí pé ibi náà ti sẹ̀ nìyí ọmọ kan lọ́sẹ̀ ń bí báyìí ọ̀rẹ́ ẹ̀yin sójà ẹ̀fọ́ gbogbo nílé ẹ̀bá lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀sìn kọ́ ló sì máa ń láyé ẹni tó sẹ̀ yẹn nìkan òun ni wọ́n máa wá láti fìyà jẹ òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ kó jìyà yìí ẹ̀sìn kákúpọ̀ báyìí ti kákúpọ̀ lórí ayé ẹ̀sìn òní kákúpọ̀ lórí ayé ẹni ìka tó bá ṣẹ̀ báwọn bàbá ti sọ nu òun náà ní kí ni o òun lọ bá máa gé ṣùgbọ́n ilé ayé lónìí àwọn ẹni sọ pé dáa tẹ́ bá délé gan tọ́ gàba tún wáyà wáyé tí yóò bàbá ẹ̀wọ̀n títí tí yóò bá bọ́ ọmọ wọn ni wọ́n bàbá lọ ọlọ́tí mọ́nú lé ọlọ́tí mọ́nú ẹ̀wọ̀n ẹ̀sìn mú rúfin bẹ́ẹ̀ wà láyé láyé ẹ̀sìn kọ́ ẹ̀sìn kọ́ ló mú ẹnì kọ̀ọ̀kan òun ló ní kí ni o ló ní ìjìyà rẹ̀ nínú ẹ̀sìn ẹnì kéè ṣe kí ni o kéè báyàn jìyà pọ̀ ìjìyà tó bá jẹ́ pé èèyàn mistake pààyàn ìyẹn dá wà lọ́tọ̀ o mistake pààyàn kọ́ ṣe pé wọ́n pààyàn so wọ́n gbọ́dọ̀ dùn ẹni tí wọ́n pààyàn wọ́n gbọ́dọ̀ dùn nínú. No? so tí ẹ ẹ tó wá mistake pa yẹn tó mistake pa yẹn àwọn tó wá jẹ́ àwọn ẹbí rẹ̀ wọ́n ṣe kí ni òun ó ràn lọ́wọ́ láti lè sanwó ẹni yẹn nígbà tó káwọn bá lówó lọ́wọ́ ọ̀tán jẹ́sìn wọn ni òun ó ràn lọ́wọ́ ni so ìyẹn ni kò sùn sí yàtú kí ni àlùkò kú ba ara dáadáa tó wà nínú kí ni o tó wà nínú ẹsìn yẹn lẹ́yìn náà ni òmùmí yàtúlẹ̀ òkúùbà ara tó wà ní ẹ̀sìn yẹn ẹ̀sìn ò ní eléyìí ó ti wà above the law ẹ̀sìn kan ló mọ abẹ́rẹ́ pé àwọn eléyìí immunity ti wà wọ́n kọjá òfin ọ̀ nígbà tó bá tó ṣe kinní kan tán ìgbà náà ní kẹ́kẹ́ tó fìyà jẹ kò sí tó kò sí rẹ̀ Islam àbòsí nínú ilé ayé nìyẹn kó sọ wípé tẹnìkan bá tó ṣe kíní kan tó bá parí tẹ̀ náà rẹ̀ tó lè mú ara ẹ̀sìn oníṣọ́wà lára òmùmíyà ni kò dé mẹ́ni kankan pé ah ọmọ pẹ́sidẹ́ǹtì lẹ́wà bí ajẹ́ ọmọ kékeré bí ajẹ́ kò sí lójọ bẹ́ẹ̀ ìṣòro àwọn ìṣòro àwọn èèyàn pé ẹ̀sìn ọlọ́run ọba yìí òfin tọ́lọ́run ọba gbé kalẹ̀ àwọn pẹ́nátìsì yìí tọ́lọ́run ọba gbé kalẹ̀ yìí tó bá jẹ́ pé ọmọ àwọn Fatima làkánà ti Fatima bíntu rasulillah or Bintu nabi sarakat tẹ́gbọ́n ló bá jalè làkọ́tọ̀ à muhammadu yada pé ànábi ò dọ̀wọ́ rẹ̀ kò sí pẹ́ nìkan lọ́wọ́ á wípé eléyìí o ẹ ká fún ní preference ẹ jẹ́ ká kà sí ká sọ pé àbí ká reduce ìjìyà rẹ̀ ni o àbí ká ṣẹ́gi ní kò sí inú ẹ̀sìn ọ̀hún so lára dáadáa tó wà nínú ẹ̀sìn Islam nìyẹn nínú àwọn kéèyàn ọsẹ káfíyà jẹyàn nínú ẹ̀sìn lára dáadáa tó wà mẹ́nìyẹn lára dáadáa tó wà nínú Islamu tó yẹ pé téèyàn bá ṣẹ̀ òun náà ni wípé Islam a máa jẹ́ pé ìjìyà túndìrọ̀wùlì òkú bàtú bí ṣubuhat tí rújúrújú wà tí àti rí ẹ̀rí tó fìdí múlẹ̀ báyìí láéláé wọn ò ní lo òfin Islam fẹ́nìkan tí rújurújú bá wà tí ò tí ì sí kíni o ìfìdímúlẹ̀ báyìí wọn ò ní lo òfin Islam fẹ́nìkan ẹ Islam ò ní lo ó gbà náà bá tó rí pé tí bá tó establish the facts tẹ́ẹ̀rí bá tó fìdí múlẹ̀ báyìí ìgbà náà káwárí ẹ̀ gidi kan ó dàbí ẹgbẹ́ ìrìn rí dáadáa ìyìn tí ẹ̀rọ bẹ́ẹ̀ ló wá lẹ́yìn gidi kan àwọn bẹ́ẹ̀ ló mu àbí nǹkan ló mu gbogbo eléyìn Islam nílò ó dìgbà tí ẹ̀rí bá tó fìdí múlẹ̀ táwọn ètò dẹ̀jẹ̀ lẹ́nu yẹn ní òtò búra lórí ẹ̀ tí ò ṣe méjì ìgbà náà ni wọ́n tó sọ pé òfin yìí ó òdìdí lò nítorí àsìkò ara àwọn dáadáa tó wà nínú kí nìyẹn o tó wà nínú òfin Islam ni òfin Islam tó máa láwọn dáadáa kan tí mo tó fẹ́ sọ kí n tó tún kó bẹ́ẹ̀ kí n fa àwọn yòókù lẹ̀ òun náà ni pé téèyàn bá dáná gbà mí àwọn ọ̀ràn kan wà tí ò bá ti dọ́dọ́ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ olórí torí pé olórí nìkan òun ló lè fìyà jẹ èèyàn lórí ẹ̀sìn olórí nìkan gbẹgbẹ èèyàn kankan wà sọ pé ẹjẹ ìbàdàn sọ pé ẹni àná ńlá là ní ọyà ẹtẹlẹ bí ẹja máa nàbí lálà ẹni tó jẹ́ amiru, tí wọ́n yàn bẹ ibẹ̀ náà òní kíní yẹn ó dọ̀dọ̀ rẹ̀ tí ó fi di wípé ẹni yẹn lẹ́tọ̀ọ́ kí wọ́n nà ní àbí kí wọ́n gé lọ́wọ́ rẹ̀ àbí kí wọ́n ṣe kankan fún òní ó máa ṣẹ̀yìn wa tí àlámọ̀rí ò bá ti wà dọ́dọ̀ àmírù tẹ́yìn bá gbé dọ́dọ̀ rẹ̀ rárá tí wọ́n sì pa náà láàpẹ́ ẹnìkan nísìnyí ó jí nǹkan ẹnìkan ó lẹ́gbẹ́ gbé dọ́dọ̀ àmírù ẹni wá ló ń sàmójúkò fún tí ibi ẹ̀fílẹ̀ ẹgbẹ́ òun lẹ́gbẹ́ ọ̀dọ̀ àmírù òun lẹ́dí gbẹ́rọ̀ àmírù eléyìí ti lọ́ọ́ tiẹ̀ nù nínú ẹ̀sìn ọlọ́run lára dáadáa tó náà bá sí nínú àwọn òfin dáadáa tó náà bá sí so látara bẹ́ẹ̀ àwọn òfin ọlọ́run ọba tó wá wà òun náà ni a tún ṣàlàyé fún wa lórí àwọn nǹkan tá a ti kà síwájú ṣùgbọ́n òfin alákọ̀ọ́kọ́ tó jẹ́ òfin tó tóbi jù bẹ́ẹ̀ la máa kọ́kọ́ lọ òun náà ni kọ́tìlù nọ́ọ̀sì kéèyàn ọ̀páàyàn so nǹkan tó ń bẹ níbi eléyìí ni alikisọ́ọ̀s òun la máa kọ́kọ́ ṣàlàyé kéèyàn ọ̀páàyàn kákọ́ ṣàlàyé torí pé òfin ẹ̀sìn ọ̀nà mẹ́ta ló pín sí ìkan wà máa ń pè ní alihudud ìkan wà à ń pè ní alkisos ìkan wà à ń pè ní atadhir nǹkan tá à ń pè ní alihudud òun ti tiẹ̀ ọlọ́run ọba ló gbé kalẹ̀ wípé tó o bá ti ṣe báyìí ìjìyà tó o máa jẹlé lórí nì ọlọ́run bá ti gbé àwọn nǹkan yẹn ó ti gbé kalẹ̀ èèyàn ṣe ó mutí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ti gbé òdúdú làwọn yẹn èyí tó bá jẹ́ kí sọ́ọ̀sì ni pé láàrin pé o ṣe sí ẹnì kejì rẹ òun náà ní alkisọ́ọ̀sì wọn wá fẹ́ gbẹ̀san lára rẹ ìgbẹ̀san ni ó wà fún so ìgbẹ̀san òun náà pè ní kíni ọ alkisọ́ọ̀sì èyí tó jẹ́ lẹ́gẹ̀dá ni àtàzírò yẹn ni àwọn nǹkan kéékèèké tá a máa ń ṣe téyìn ó ṣe tọ́ ẹ pé ẹ̀sìn ọ wà ní pé kí ẹni tó bá jẹ́ àmírù kó wo ìyà tó bá rọrùn kó fi jẹ̀yàn ó là ń pè ní tazir ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ láti bí alkisọ́s torí pé olóní àwọn nǹkan tó lágbára wọ́n kà fún wa so aya alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n kà fún wa so òun máa ṣàlàyé fún wa nípa pípààyàn so inú suratul um, suratul nisa ẹ̀rọ suratul nisa náà ló wá wà má kánà lil mu'minin an yaktula mu'minan illa qata'an. أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ọlọ́run ọba ní kọ̀lẹ́tọ̀ fún mùmíní kan kó sọ pé òun fẹ́ pa mùmíní kan àyàfi pé tó bá jẹ́ pé ó bá ṣèèṣì pa làwọn afáàfi sọ pé pípààyàn a máa jẹ́ èèyàn máa má pààyàn pípààyàn a máa jẹ́ pé ó fẹ́ jọ pé ìgbà tó yẹ pé ó máa má pààyàn ẹni tó ra dó sẹ́gbẹ̀ẹ́ kànga tí wọ́n rẹ̀ lórí ní ẹ̀dẹ́tì tó fi bọ́ sínú ẹ̀ ọwọ́ lóun ọ̀mọ̀mọ́ ọjọ́ bẹ́ẹ̀ tó gbé tó wà gángan kọ́ ẹ kó tì í bẹ́ẹ̀ so ṣíbù lẹ amúdi wọn gbélé yìí so èyàn máa ma pààyàn ọ̀tọ̀ nìyẹn pé mo máa ma pa ni táyà máa ṣùgbọ́n kọ́tọ́ọ̀ ló yẹ kó máa jẹ́ ṣùgbọ́n ṣíbù lẹ amúdi àti kọ́tọ́ọ̀ àfa kó méjèèjì pọ̀ pé a sì gbà pé kọ́tọ́ọ̀ náà ni kò alẹ́ tọ́ kéèyàn ọmọ màmá lọ pààyàn àtẹ́gbẹ́yàn bá ṣàṣìṣe pààyàn náà. ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ẹ bá pa mùmíní tó ẹgbẹ́ ó ṣe mistake pa ó ní ó ṣèṣì pa ọlọ́ni fata àríru rọ́kọ̀bá tí ń. fata àríru rọ́kọ̀bá tí ń múmínà tí ń wàdíyà tó ń mọ̀sálámà. ọlọ́ni àwọn nǹkan tí ó ṣe òun náà ní pé yọ̀ọ́ bọ́kún lódìdí ẹrú wọ́n bọ̀ wá ṣàlàyé pé téèyàn ọba alágbára àti lè bọ́kùn lọ́rùn ẹ̀rú omi yìí pé àbí òtí ẹsẹ̀ ẹ̀rú téèyàn bọ́kùn lọ́rùn ẹ̀ èèyàn gbàwẹ̀ sixty tí àwẹ̀ sísì yẹn tí ó máa gbà tẹ̀léra wọn àgbàgbé nǹkan tó bá jẹ́ pé nǹkan ẹ̀sìn kan bá di lọ́wọ́ tí òjò gbà tẹ̀léra wọn ìyẹn ló lè kó fàlà fò sí i tẹ́gbẹ́ nǹkan bẹ́ẹ̀ gbé ọbọ̀ sínú ọdún àbọ̀bọ̀ síbi kan ṣùgbọ́n láì jẹ́yìn pẹ́ẹ́bù ni ó máa fàlà fò sí i yóò tún padà bẹ̀rẹ̀ padà mú. sọ ọlọ́run bá ní a nǹkan àkọ́kọ́ òun náà ní pé yóò kọ́kọ́ jẹ́ ẹni tí ó bọ̀kún lọ́rin ẹrú lẹ́yìn wá gbà náà yóò sanwó ẹ̀mí so a máa sanwó ẹ̀mí fún téèyàn bá pa mòmìnì kọ́dà bí yàn pa kẹfìrí náà èèyàn a máa sanwó ẹ̀mí bí yàn bá pa adémásálá yẹn ní odidi nísìn so èèyàn sanwó ẹ̀mí náà. wàdìyà tó ń مسلمة إلى أهله إلا أن يصدقوا ọlọ́run ni ó gbọ́dọ̀ san owó ẹ̀mí fún wa owó ẹ̀mí tá a máa san nínú Islam ràkúnmí ọgọ́rùn-ún ni so ràkúnmí dẹ̀ nìyí lásìkò tá a wà nísìnyí nígbà tá à ń sọ nígbà kan báyìí wọ́n ní five hundred thousand ni so five hundred thousand lọ́nà ọgọ́rùn-ún so oníyetọ́ jẹ́ òun náà ni owó ẹ̀mí tẹ̀lé ẹ gbọ́dọ̀ san fún òdìdí ẹ̀dọ́ ẹgbẹ́ ó bá pa èèyàn tí ó fún tiẹ̀ ńlá ayàsọ̀dá àyàbíjẹ́pẹ́ àwọn tó pa èèyàn wọn tí wọ́n bá sọ wípé àbùn ọ máa lọ wọ́n lè bùn ní díẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ̀ lé ní àbùn ọ gbogbo ẹ̀ ọwọ́ wọn lọ́wọ́ ọlọ́run bọ́lá ti ṣe nísìnyẹn òfin yẹn bó ti tóbi tó yẹn ọlọ́run tó sọ pé ọwọ́ àwọn téèyàn pààyàn àwọn ọlọ́wọ́ tọ́dá àwọn ẹ̀rọ pẹ̀lú ẹ̀bá pé yẹn bá yẹn wọn ìtàn lè bùn yẹn ní díyà wọn ò lè bùn yẹn ní kéèyàn bọ́kùn lọ́rùn ẹ̀rú àbí kó fi ààwẹ̀ kó sí kí ni o kó fi dípò rẹ̀ wọn ò lè bùn yẹn yòó rẹ̀ láì kò gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ tó bá tó bá sì sì pààyàn yẹn gbé mọ́tò lọ sí sì pààyàn kò gbọ́dọ̀ mọ́ gbààwẹ̀ tó gbé àti ra irú ìṣòṣòro kò gbọ́dọ̀ mọ́ gbààwẹ̀ sixty so àwẹ̀ sixty yẹn wá ní àwọn ẹbí ẹ̀ náà ní bá gbàgbé ẹ̀ lọ́dọ̀ mọ́ so gbọ́dọ̀ gbọ́dọ̀ mọ́ ọlọ́run tó yẹ pé àwọn tẹ́ ẹ wá lọ pa ẹjọ́ ń jà ni àwọn yẹn wá jẹ́ ọ̀tá ẹjọ́ ń bá yín jà ọ̀tá ni wọ́n wá jẹ́ sí yín ẹ̀dọ́ jẹ́ bí kèfèrí tán báyìí mùsùlùmí jà náà mú. wọ́wọ́ mú nínú bàtà ayé rọ́pò bàtì mọ́mìnà. tó wá jẹ́ pé mùmíní wá wà láàrin wọn ẹ wá lọ ṣèṣì pa mùmíní yẹn láàrin wọn kí ló dọ́dọ̀ lọ ló sáré kèfèrí òun ò ní di kí ni ọ kò ní di díyà ẹni fún family díyà olóòdó sáàrin wọn kèbèrè tẹ̀ ń bá jà kí ló ti mú mi náà ẹ bọ̀kún tí wọ́n bọ̀kún lọ́rùn mùmíní ni tàbí kọjá yí pé gbà wẹ̀ kí ni sixteen bẹ́ẹ̀ tó bá wá jẹ́ wípé kèfèrí tí yẹn nìyí ẹjọ́ ní àdéhùn láàrin ara yín ẹ̀yin àtàwọn ẹjọ́ ní àdéhùn wípé a ti fìwọ́ lọ́kàn balẹ̀ máa san tax láọ̀dọ̀ wa bójá alùdímọ̀ ni tẹni kó máa san tax lọ́dọ̀ yín tẹ́tí fi lọ́kàn balẹ̀ náà. Fàdíyàtún Mùsàlámàtún ìlà Àlì wàtàrí rọ́kọ́dá. Ọlọ́ni ẹ pètì ẹ̀ fún ẹ fún ní díyà ẹ̀ẹ́dẹ̀ tún bọ́kùn lọ́rùn ẹrú náà ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà. ọlọ́run ẹ wá jẹ́ pé ẹ̀ńtẹ́ bọ́kùn lọ́rùn ẹ̀ kò jẹ́ mùmìnì tó jẹ́ ẹrú tó jẹ́ mùmìnì náà. فمن لم ẹ tí ọ̀rọ̀ wa rí ẹrú tí ó rà tí náà tó gbégbà àti òlówó tí fi rà irú ẹni bẹ́ẹ̀ kó wá o kó sixteen. ọlọ́ni eléyìí ni túbá látọ̀dọ̀ ọlọ́run ọba náà. ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba tó mà ní ọba olùdájọ́ ni sọ ọlọ́run ọlọ́run ọba náà. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم ọlọ́ni ẹ̀dọ́ bá mọ̀ mọ̀ tó pa mùmìnì tó mọ̀ mọ̀ pa mùmìnì wọ́n pàdé padà o kò sí èméjì bẹ́ẹ̀ o <laughs> so àbọ̀ sórí iná so pàjáza wù já ànà ni já ànà mà onílé rẹ̀. pàjáza òwú já ànà mà ọ́ọ̀lì dàn fi hà. ìyẹn ni pé ó pa mùmìnì wọn ò wá pàdé padà ó wá di òun jẹ lọ kò sí èméjì bẹ inú náà já nàmà ni so yóò dẹ̀ máa bẹ gbére ń bẹ̀ ni. ọlọ́run ọba gan ti bínú sẹ́ni yẹn ọlọ́run ti sẹ́bi lẹ́yìn. ọlọ́run ọba sì ti pìpì alẹ́ fún adáàbàn àlìmọ̀ ọlọ́run ìyà tí máa tààyàn tí máa ń ròyàn àdìmọ̀ ọlọ́run ìyà tó tóbi ọlọ́run ọba ti pìpì alẹ́ fún so nítorí àsìkò àròsínú sọ́tù bákọ́rọ̀ so wọ́n kà fún wa nínú sọ́tù bákọ́rọ̀ àyà one seventy nine one seventy eight so wọ́n máa kà fún wa yàrá ìlẹ́dínà àmọ́ kùtìbà àlékún lè kí sọ́ọ́sọ́ fìlẹ̀ kọ́tìlá. الخلد بالخلد يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى ọlọ́run gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ni àwọn ọlọ́run ọba a ti sọdọ̀ràn yàn fún yín ìmọ̀ ẹgbẹ̀san láàrin ara yín nígbà tó bá jẹ́ wípé ọ̀rọ̀ apara ẹni tó bá ṣẹlẹ̀. نعم الحر بالحر والعبد بالعبد ọlọ́ni ọmọlúàbí ẹ ní ẹ pa ọmọlúàbí ẹ fi di ọmọlúàbí tí ó ṣe méjì bẹ́ẹ̀ ọlọ́run ọba ní pé bẹ́ẹ̀ náà ni ẹrú ẹ fi di ẹrú ọ̀rọ̀ tó pọ̀ làwọn eléyìí náà mú. ọlọ́ni bẹ́ẹ̀ náà ni abo ẹ fi di abo ìyẹn ọ̀sọ́ pé wọn ò ní fi jẹ́ ọkùnrin bá pa obìnrin wọ́n pọ̀ ọkùnrin di padà o tí obìnrin náà bá pa ọkùnrin wọ́n pa obìnrin di padà so ìyẹn ọ̀sọ́ báyìí ó ní nǹkan táyà yẹn ń ṣàlàyé náà. ومن عفي له من أخيه شيء فاتباع بالمعروف ọlọ́ọ̀bá tí wọ́n ṣàfitì ẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwòrìyá olùmọ̀yìí torí pé àwọn tí wọ́n jẹ́ pé wọ́n pa èèyàn wọn àwọn náà ni wọ́n ní ẹnu níbẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ jogún ẹni yẹn gbogbo wọn gbọ́dọ̀ jọ àgírí tẹ́ẹ̀kan bá mọ̀ mọ́ pa àyàn báyìí gbogbo wọn gbọ́dọ̀ jọ àgírí pé kí wọ́n pẹ́ ní yẹn para tẹ́nìkan wá fi lè sọ yí pé èmi ò fẹ́ kẹ́ ẹ pa wọn lè pẹ́ ní yẹn mọ́ tó bá dẹ̀ ní pé ó ní ọmọ kékeré tó wò tí ìdàgbàlagbà tó náwó àwọn tó fẹ́ jẹ́ nínú ogún yẹn tó jọmọ kékeré ni ọmọ yẹn wọn ò gbọ́dọ̀ tí ìpẹ́ ni ọwọ́ ọpọlọ tì mọ́lẹ̀ náà nìjọ́ mọ́ yóò fi bàlágà ṣòkòtò abéèrè ọwọ́ ẹ̀ pé ẹnìkan bá bàbá rẹ̀ o ẹnì bá bàbá rẹ̀ so gbogbo ayọ̀kú ti àgbélé ìgbé kí wọ́n pa padà so <laughs> kí ni wọn náà mú bẹ́ẹ̀ sì ti mú wa rí kò dún ẹnìkan ní ládàá tiẹ̀ kó jẹ́ ọmọ tó bí báyìí tó yẹ kó sì lẹ́tọ̀ọ́ nínú ogún bàbá yẹn so ó ti tó ti ní ogun bàbá yẹn o ti wà nú àwọn tó lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ òun àní ní kẹ́nìkan bá sọ̀rọ̀ lẹ̀ òun ó jọ bàlágà ẹni ọkọ̀ wà lẹ́wọ̀n náà tó fi bàlágà ni àdúrà sì ti kú sẹ́wọ̀n sẹ́kàn fẹ́ parọ́ sọ̀rọ̀ ti parí nù. so lára nǹkan tẹ̀sí ń gbélé ni tó tún fi ran ẹni tó tún pààyàn tó tún mọ̀ mọ́ pààyàn lọ́wọ́ tó tún mọ̀ mọ́ tún pààyàn lọ́wọ́ àbẹ́lẹ́ táwọn yẹn bá fi lè sọ pé àwọn gbà yìí pé ẹ má pamọ́ wọ́n ti sọ pé kọ́mọ́ pamọ́ kó san díyà yóò bọ̀ sínú díyà tó bá rà pé wá ah, àti ẹ̀bùn àti dí gbogbo ẹ̀ náà kọ́ máa kó gbogbo ẹ̀ lọ àtún nídìí díyà rẹ̀ wọ́n tún fi lẹ́nu ẹ̀jọ̀ ní sọ pé ah, ẹsẹ̀ lè bun ẹlẹ́sẹ̀ ẹ̀kọ́ báyìí ara ṣùgbọ́n àwọn afáàní wa sọ pé kọ́ gbọ́dọ̀ gbàgbé pé yóò gbà rẹ̀ ló fi túbọ̀ wájú ọlọ́run yóò gbà rẹ̀ lẹ́yìn o yóò gbà rẹ̀ sixty so tó ṣe méjì mẹ́rin náà. ومن عفي له من أخيه شيء فاتباع بالمعروف ọlọ́run ẹjẹ́ máa ní pé ẹ máa pa ọ̀yà lọ san díyà so irú ẹni bẹ́ẹ̀ náà kó tún ṣe dáadáa pẹ̀lú ẹ̀fà tí bá wọn bí màá rò ó náà. wàdà òní ilé ìdè ẹ̀sán ọlọ́run ní nǹkan tí wọ́n ní kó ṣe yẹn ọlọ́run ní kó tún mu wá pẹ̀lú dáadáa náà. láyé tata fífún rọ́bìkún wọ̀rọ̀hámà. ọlọ́run gbogbo tó ọlọ́run ọba ṣe fún yín ta fífún mi rọ́bìkún wọ̀rọ̀hámà kí ìgbésí ayé yín ó lè bá a rọrùn náà ní káàánú ó lè bá a dénú ìgbésí ayé ọlọ́run bá fi ṣe فمن اعتدى بعد ذلك فله عذاب ọlọ́run tẹ́nìkan bá wá tún wá lọ dánwò rí pé à ẹ̀dọ́ lẹ́yìn ìgbà tẹ́ sọ pé àti sọ pé àgbàdìyà àní pa kọ́ mọ̀ wulẹ̀ bá pẹ́ ní ẹ̀ mọ́ ẹnìkan tó wá wò pé kí ni tẹ̀fẹ́lẹ́ mi wà ní wọn tó ń gbé sọ yìí pé òun fẹ́ kí wọ́n pẹ́ ní yẹn padà ní tẹ́nìkan sọ pé wọ́n wá sí fẹ́ kí wọ́n pa ẹni yẹn padà kò sí dọ́kàn kọ́dà ló wáyé pé ó ní díyà ti tòun tẹ́yìn ká bá ní òun ògbówó ń tòun wọ́n yọ owó tiẹ̀ kú mẹ́ owó táwọn yòókù ó ti níye tí ẹnì kankan fẹ́ gbà nínú ogún yẹn òun náà ó ṣe so owó ti tiẹ̀ ti kú mẹ́ nìyẹn owó táwọn yòókù ló kù òní ọ̀sán so kẹ́nìkan á wò pé aa èmi ò fara mọ́ o ń padà lọ pa ẹni yẹn padà ni tó náà wọn pa ẹni yẹn padà ó ti ti dáná o. ọmọlẹ ọ̀tẹ̀lá bá dábàálì irú ìyàtọ̀ ṣẹlẹ̀ yẹn náà ẹlẹ́rìí tó máa ṣẹlẹ̀ sí i mm. continue mm. ló fi jẹ́ pé tí ogun abájọ agree àwọn bá ti tí ogun abájọ agree pé kí wọ́n pa ẹni yẹn tí ẹnìkan nu wọn kíjọba tó wá pa <laughs> ẹni yẹn ẹnìkan tó wá lọ mọ̀ọ́mọ̀ pa ẹni yẹn tó gbé ogun ti agree yẹn wọn ò ní pẹ́ni yẹn di para wọn wọn kàn fi àjẹ́ lásán yẹn. bàtà nìkan lè sọ yìí pé èmi ọgbà kí wọ́n pa ẹnìkan wá lọ pa ẹni yẹn lẹ́yìn ẹni yẹn ti lẹ́tọ̀ọ́ pé kí wọ́n ṣe ni o wọ́n pa ọ̀nà àti padà àbẹ̀lá ara rẹ̀ ti náà bá sọ pé o àwọn fílẹ̀ lóya so bí Islam ti dé wúlò ẹ̀yẹ́ mi so látara bẹ́ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn tí ẹ̀sìn gbé kalẹ̀ pé àmọ́ gbẹ̀sán ni téèyàn bá pààyàn wọ́n pa ti para ni tó mọ̀ mọ̀ pa tó bá dẹ̀ jẹ́ mistake ó ní láti kà fún wa yẹn ìkejì ni pé kéèyàn ó ṣèyàn léṣe àlìjùrù ẹ̀rọ máa kà fún nusratu Maida aya forty five ọlọ́run ọba ń sọ tó ọba lọ sọ pé ó ṣe ẹnìkan léṣe ẹ̀ṣẹ̀ bí fọwọ́ sí i tó bá ti jẹ́ wípé a ṣèyàn léṣe ń bẹ̀ bí àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní sọ́yà pé tí ó kan ẹnìkan lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní fọwọ́ sí i kò ní fọwọ́ sí i tẹ́ fi kan yàn lẹ́sẹ̀ àbí tẹ́ bá bẹ́ẹ̀ ṣe tẹ́ pé ẹ̀ ní ẹ̀ ní ṣera yín léṣe ẹ̀ ní jẹ́ nǹkan tẹ́ pé ẹ̀ ṣera yín léṣe pẹ̀lú ẹ̀ tẹ́yàn bá ti ṣèyàn léṣe ìwọ̀n ó so náà bí ó ti ṣe ń tìyàn náà wọ́n ti so padà. نعم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين ọlọ́run ni a ti kọ́ sínú àwọn ìwé tó ṣáájú lọ ó sì tún rinlẹ̀ dí sí lọ ana nafsa bi nafsi ẹ bá pààyàn wọ́n padì ní nàmú bẹ́ẹ̀ bá fọ́ yẹn lójú tẹ́gbọ́tún lọ́ fọ́ ọ̀tún náà wọ́n fọ́ méjì ẹ̀ náà wọ́n fọ́ ìdólè yìí má jẹ́ kí wọ́n gbẹ̀san lórí tẹ́nìkan bá ṣe fẹ́ nìkan níbi tó má ní pé náà bá fẹ́ gbẹ̀san lára ẹni yẹn kò sí ní ẹni yẹn ó padà kú ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbẹ́ wọ́n fẹ́ gbẹ̀san lára ẹni yẹn bẹ́ẹ̀ tó yẹ pé nǹkan bóyá nǹkan tó lọ bàjẹ́ lára ẹni yẹn tẹ bá ní káwọn náà ó ba irú nǹkan yẹn jẹ́ lára títí ẹ̀ náà ó bàjẹ́ lára ẹni ẹ̀yàn ọ̀kẹ́ kú ni ọlọ́nkà ṣe pẹ̀pẹ́ kó mọ̀ kú ni tẹ bá ní káwọn ọlọ́ ba irú nǹkan yẹn jẹ́ lára títí ẹ̀ náà tó ó kọjá fifty percent pé ni ẹ máa kú wọn ní pé kó sanwó ni wọn ò ní fẹ́ kó kú wọn ò ní fẹ́ kí kíní yẹn wọ́n tẹ̀gbọ́n àyàndọ́lẹ̀ mọ̀ nípa gẹ́gẹ́ pé ah, ni wọn pé kò ní kú wọn so ládàra bẹ́ẹ̀ ojú ọ̀tún ojú ọ̀tún náà wọ́n yọ ọ́ ọ̀tún ọba lójú ọ̀tún máa ń fojú òsì rẹ̀ tí òsì rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ lẹ́nu alẹ́ ayé náà bẹ̀rẹ̀ ayé ojú téèyàn bá wọ́n fọ́ lójú padà ni náà. ni. ẹ̀ tó ń gé yẹn létí oníwó gé létí náà ni bẹ́ẹ̀ yẹn yọ yẹn lẹ́yìn wọ́n yọ ibi tó ti yọ yẹn náà wọ́n tàjẹ́ tí yẹn náà wọ́n yọ tiẹ̀ náà kọ̀ mẹ́. ọlọ́ni gbogbo bẹ́ẹ̀ yẹn bá ti ṣe yẹn léṣe tó bá mú àdá tó sàtẹ́nìkan lórí báyìí tádà yẹn wọ́n ni wọ́n sáwọn náà ládàá bó ti sáńgẹ́lẹ́ wọ́n ni ẹbí ẹ̀ náà ẹ̀ sáńbẹ́ so tẹ́ bá dùn bí ò ní kú ẹ̀sà ń bẹ̀ kó ní ọmọ bó ti lè lára bẹ́ẹ̀ sì ti mú wa nù nà mú. màmá tẹ̀sán dẹ́kọ̀ bí ìbáwọ̀ ká fàrọ̀ tó ńlá. ṣùgbọ́n ẹni tí wọ́n ṣe léṣe tó bá wá sọ wípé ẹ̀sà àfilẹ̀ o ẹ má ṣe léṣe ẹ̀sà àbámfilẹ̀ ẹ̀sà ìjọ máa lọ mm, olóní a má ṣe léṣe ọ̀nà méjì ló lè gbà nínú kó ní pé wọn a máa sanwó ìtanràn pé èèyàn ṣèyàn léṣe ó ní owó ló wọ́n gbà wọ́n fún un tó wà ní wọn ò owó wọn ti gba gángan kí ni o kò sí wàhálà náà wọ́n fi lẹ́yìn ṣùgbọ́n sì ti gbé kalẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ ẹ̀sìn mú wá ká máa gba ẹ̀san yìí ọ̀ràn téèyàn bá dá dandan ni pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n tí ò bá sí kí ni yẹn bẹ́ẹ̀ àwọn èèyàn máa dáràn ni ó lọ sí mímú wá tó gbogbo ọ̀rọ̀ wà ń bẹ̀ káwọn èèyàn mọ̀ bá a máa ṣe kí ni o kó mọ̀ bá a máa dá ọ̀ràn ó lè sì fi wá eléyìí ni abala méjèèjì tí kì í sọ́ọ̀sì wà nìyẹn nínú abala pé èèyàn pààyàn wọn fẹ́ pàdé padà kọ́tìlù nọ́ọ̀sì abala ẹlẹ́gẹ̀jì náà ni àlìjùrù alikisọ́ọ̀sì alàlìjùrù kéèyàn ó séèyàn léṣe kí wọ́n fẹ́ ṣe léṣe padà abala à ń gbẹ̀sán nìyẹn èèyàn dáràn sọ́dọ̀ ẹnìkan a fẹ́ gbẹ̀sán so abala aludud òun náà ni pé àwọn kan tá ti kà fún wa lẹ́yìn náà ni so nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni kásáré lọ kákọ́kọ́ lọ ka èyí tó lágbára jù náà torí táìmù náà ká lọ síbi àlè ìrọ́bà àwọn tó ń kidnap èèyàn ni àwọn tó ń dá èèyàn lọ́nà ni gbogbo àwọn kan dáṣọ lẹ́ẹ̀kan àwọn rọ́bìrì gbogbo àwọn kan báyìí gbogbo àwọn kan náà yẹn ń ṣe gbogbo àwọn kan yìí so nínú sọ́tún máa yí dáa إنما جزاء الذين يحاربون إنما جزاء الذين يحاربون الله ورسوله أولي إنما جزاء الذين يحاربون الله ورسوله ọlọ́ni ẹ̀san tí ń bẹ fún àwọn tó ṣe wípé yuharibuna Allah wa rasulah tọ́lọ́mọ́ ọ̀dọ́ ni wọ́n lọ gbógun ti wọ́n rọ̀ wọ́n gbógun ti ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ àwọn tó jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n ń gbógun tì àwọn wọn ń gbógun tọ́ wọn gbógun tó ṣiṣẹ́ rẹ̀ náà. ṣùgbọ́n kan wà ní wọ́n lọ́ọ́ máa dá mùsùlùmí lọ́nà wọ́n dá mùsùlùmí lọ́nà wọ́n fẹ́ pa wọn wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ tí wọ́n fi lè gbá wọn mú ọlọ́run wọ̀nyẹ̀sẹ̀ àwọn ọ̀nà fìlà abdi fasada àwọn eléyìí wọ́n ti sọ pé lórí ilẹ̀ ẹlẹ́ àwọn kóra wọn jọ síbi kan báyìí gbogbo ohun tó bá ti jẹ́ ìbàjẹ́ làwọn máa ṣe lórí ilẹ̀ ọlọ́run tí wọ́n bá ń ṣe léyìn ọlọ́run kí ni wọ́n náà. àwọn tó wá ń ṣe léyìí oríṣi nǹkan làwọn máa ń ṣe ń tiwọn nǹkan tí wọ́n máa ń ṣe àwọn àwọn tí wọ́n á pín fún wa alákọ̀ọ́kọ́ ni pé wọ́n á máa pààyàn wọ́n ó sì tún gba gbogbo dúkìá lọ́wọ́ èèyàn wọ́n á ní pé tó bá yẹ pé wọ́n pààyàn tí wọ́n tún gba dúkìá lọ́wọ́ ẹni tí wọ́n pa irú ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ tó ṣe yí pé <coughs> wọ́n pa ohun tí yẹn padà lẹ́yìn ìgbà tí wọ́n bá tún wá pa tán wọ́n tún wá mú wọ́n tún wá kàn mọ́ igi nígbà tí yẹn kàn yẹn má gbélé bù wọ́n tún kàn mọ́ bẹ́ẹ̀ orí igi yẹn ni ó wà gbàdúrà fẹ́ máa jẹra wọ́n sì wá gbélé rẹ̀ gbàdúrà tí àwọn èèyàn máa rí i torí pé ẹ̀sìn fẹ́ kí wọ́n fi ṣe ìdẹ́rùbà fáwọn yẹn pé a ṣe dojú òun òdì nìyí wọn lẹ́nu kan náà ti mú mọ̀ràn wá rí pé tó máa fẹ́ pa olè gbà mí kí wọ́n mú wá síwájú ilé bàbá rẹ̀ kí wọ́n wá pa ń bẹ̀ tó tó máa pa wájú ilé bàbá rẹ̀ <laughs> ẹgbẹ́ òfin tọ́mọ èèyàn ni kò dàbí òfin tọ́lọ̀ so bẹ́ẹ̀ náà rí sọ iná apá bá ẹlẹ́mí ò ní fẹ́ jalè mọ́ <laughs> so kí wọ́n ah ibi tí wọ́n dẹ ọmọ ẹlẹ́mí ọ̀fẹ́ àbọ̀ sí ọ̀fẹ́ bá ọ̀fẹ́ bó kọ́ mi jẹ́ ni wọ́n tún wá kàn tó jẹ́ wípé ó tún lẹ́yìn ìgbà tó ó pààyàn ó tún ṣe kí ni ó tún gba owó ìtí wọ́n ṣe fún nìyẹn náà. tó bá gbọ́ bá pààyàn lásán ni tí ò gbowó wọ́n pa lásán ni tó bá pé ọba wa gba owó nìkan kò pààyàn irú ẹni bẹ́ẹ̀ wọ́n ó gbé òun tó gbé olè tí díẹ̀ ti yàtọ̀ rọ́bìrì ó kàn gbowó ni kò pààyàn rọ́bìrì ni òun á ní nǹkan méjì wọn wá sí wọn ó gé ọwọ́ ọ̀tún ẹ̀. wọ́n ó gé ọwọ́ ọ̀tún wọ́n wàá mú ẹsẹ̀ òsì náà wọ́n ó gé wọ́n nípasípayọ̀ gé ọwọ́ ọ̀tún wọ́n gé ẹsẹ̀ òsì tẹ́gbẹ́ olè lásán bá ní ọwọ́ ọ̀tún nìkan ni wọ́n gé so gbẹ̀hún tèmi gbẹ̀hún jẹ́ rọ́bì ni wọ́n dọ̀tún wọ́n gò sí bí ti se fún ni ẹ̀jẹ̀ owó ní tí ó pààyàn tó bá yẹ pé owó tí á gbowó kọ̀ pààyàn ó ń dún máwọn èèyàn ni ìjáyà ó kọ̀ pààyàn kò mọ owó kankan lọ nínú tó ṣe yẹn ó kàn dààmú àwọn èèyàn àwọn èèyàn ò sùn àwọn èèyàn wọn wọn ò rówó gbà wọn ò wọn á gbà so life imprisonment ni wọ́n fún lẹ́wọ̀n gbére ni so ọlọ́wọ́ wà mẹ́wọ̀n ọlọ́wọ́ yìí nàmà jẹ́sà lẹ́mí náà yóò hàrù náà wọ́n yẹ sẹ́wọ́n náà fi láàrín fasad. àwọn tó bá ti ń gbógun tọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ tí wọ́n dẹ̀ tó ń ṣe bàjẹ́ lórí ilẹ̀ wọ́n yẹ sẹ́wọ́n náà fi láàrín fasad. tí wọ́n jẹ́ pé wọ́n ń rìn lórí ilẹ̀ pẹ̀lú bàjẹ́ náà. àyẹ̀yọ̀ kọ́ tẹ́lú ọlọ́run ní irú àwọn bẹ́ẹ̀ ẹ̀ pa wọn ìyẹn ni pé tí wọ́n bá pààyàn bẹ́ẹ̀ ti sọ ọ́nà tí wọ́n bá pààyàn ẹ̀ kí ni o ẹ̀ pa wọn nàmú. àwọn olùsọ lábù ọlọ́run ní àbíkẹ́ ẹ̀ka àwọn mágbélébù báwọn afá ti túmọ̀ rẹ̀ bó ṣàlàyé fún wa yẹn tó bá jẹ́ pé ó tún gbowó lọ́wọ́ èèyàn ó pààyàn ẹ̀ wà kà mágbélébù wọn. nàmú. àwòtúkọ tó àìdí ìmọ̀ àjùlọ òun. tẹ́gbẹ́ owó nìkan lọ gbà tí ó pa mí ní kìlá àfin kó pé kí o tọ́ba wípé ọwọ́ ajẹ́ wípé ó àwọn èèyàn ni yìí fáwọ́ mí nàlẹ́ ẹ kọ́kọ́ mú kó lẹ́lẹ́ náà ẹ lè kó ti yí sọ ẹ kọ́ fún un pé kó ti máa ọlọ́run tó gbá àwọn wọ̀nyí làwọn kìsì yìí fi dúnìyà àdójútì gbọ́dọ̀ máa bẹ fún wọn láyé náà. wàláhùn fi àkìrọ̀tì àdàbọ̀nà àdéhìn. ọ̀rọ̀ bá jẹ́ pé dàrí kíámà láwọn fi àkìrọ̀tì àdàbọ̀nà àdéhìn ìyá tí máa jẹ́ ìyá tó jẹ́ pé ó tóbi ọlọ́run tó ń bẹ fún ọ̀rọ̀ bá jẹ́ pé dàrí kíámà so irú àwọn èèyàn báyìí ìyá tí ń bẹ fún wọn nìyẹn so lẹ́yìn wá gbà náà ọwọ́ adìbí sárkọ̀ ìtẹ́pẹ̀lẹ̀ èèyàn jalè nínú ẹ̀sìn àwọn olè kan wà lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe jíjalè náà pè nínú ẹ̀sìn bá ti wà ní tẹ́nìkan bá fi fóònù sórí tébù tẹ́nìkan wá lọ lójú tó mú fóònù yẹn bẹ̀ wọ́n ní gé owó ti yẹn o torí pé kí ni ìta gbangba ni fóònù yẹn wà so <laughs> ìta gbangba ló wà irú ẹni báwọn ọkàn wo pé ìyàwó la fi jẹ́ yín ẹ má fi nǹkan ta gbangba téèyàn lọ mú bẹ́ẹ̀ so kìí sùlẹ̀ nínú Islam so ó píkì ẹ̀ ni so eléyìí ló ṣe ẹni tí wọ́n ń pè lólè ni pé yóò lọ fọ ibi tí ẹ bá ṣe kí ni o ibi tẹ́ ẹ fi kíní yẹn sí ẹ̀yìn tí ẹ ti láti ẹ ti tì í tẹ́ ẹ bá tún ti bẹ̀ àwọn afọ́sọ pé kò kí sólè kọ́ńbọ̀dù tó tì tẹ́nìkan lọ kọ́ bẹ̀ jẹ́ kò kí sólè tó gbóòtì kọ́ńbọ̀dù yẹn so wọ́n di àjẹ́ lásán ni ibi tó o tì tó yẹ pé o ti tì pamọ́ o ti tì títí tó o tì yẹn o ti tì pa ẹni ẹ wá débẹ̀ ọwọ́ ajá kódà tó bá já tán tó yẹ pé ó mu lọ́wọ́lọ́wọ́ ní abá ka mọ́ bẹ́ẹ̀ kò tó kí sóde wọn lè gé lọ́wọ́ ó gbọ́dọ̀ tí mo tán wáyé kí wọ́n tó ti pé ó lè jọ pé mo <laughs> bẹ́sẹ̀ ti wà nìyẹn. <laughs> so bẹ́ẹ̀ sì ti wà nù so náà ni pé yóò sì jẹ́ pé n tó mú o ti ní iye tí wọ́n rúbù dìnnà o ti yẹ tó gbọ́dọ̀ tó kìí pé ọ̀rọ̀ ah, wa iye tó bá wá tilẹ̀ kéré sí iye kìí àkànṣe tàzírò fún ọ̀sán ni o ti yẹ tó gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sókè kìí pé iye tó wá mú ni à ah, two hundred naira náà ló mú gbọ́dọ̀ wá ìtọ́jú tí wọ́n sọ yẹn kò sí pàǹkẹ́wọ́ so tẹ́yìn bá ti wá lọ ja olè bá ń nínú ẹ̀sìn o ti lẹ́tọ̀ọ́ pé kí wọ́n gé ọwọ́ rẹ̀ so àwọn afárá sọ wípé tó bá yẹ pé kí wọ́n tó gé ọwọ́ rẹ̀ ó ti jalè láì mọye bí ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà ẹ̀mẹ́je kan tó rí mú ẹ̀kan náà ọwọ́ kan náà wọ́n gé ẹ̀kọ́ òun jáde tiẹ̀ ni tí wọ́n dẹ̀ fẹsẹ̀ rí pé oní àná wa ń kó oní àná wa máa wọnú bíi ti máa já kínní ti máa mú ẹ̀kan náà wọ́n gbọ́ ọ̀dọ́gbọ́n adigun ọwọ́ ẹ̀rí tẹ́tẹ́lẹ̀ ó tún wá lọ tó lè yẹn jà mí pé wọ́n gé lẹ́sẹ̀ àwọn afáwa ni tí wọ́n bá ti ṣe bá ń fún kò ní ti fún kó lè bá rí gbèsè ayé ẹ̀gbẹ́ kò ní fún gé ọwọ́ kejì mọ́ pẹ̀lú pé wọ́n ti gé ọwọ́ kejì gẹ́gẹ́ kejì kí ló kúndé máa ṣe kí ló máa fẹnu máa gbé nǹkan lẹ́lẹ́ ni wọ́n fi ilẹ̀ bá náà mi sọ wọ́n á máa ṣe tàzírù fún un lórí àwọn agbẹ́wọ́ kejì tẹ́nu gẹ́sẹ̀ kejì kí ló wá lẹ́ máa fi ṣe gbèsè ayé so ẹsẹ̀ ẹ̀fọwọ́ kan lẹ̀ fún so kọ́ máa fi ṣe gbèsè ayé ẹ̀ bí ayé máa fi tábà nígbà tó <laughs> bá ṣe mí sí so kọ́ máa fi ṣe gbèsè ayé so wọn a máa ṣe tàzírù fún ìyá ẹ tí wàá di pé ẹ̀kan wo tẹ́ ẹ lè ṣe fún ẹ nàbílálà abẹ́sẹ̀ kankan fún bí wọ́n ti máa ṣe fún nìyẹn so ọlọ́run bá ti ṣàlàyé nínú suratu maida aya thirty eight nípa sárikọ ọlọ́run bá ṣàlàyé bẹ́ẹ̀ náà. wà á sárikọ wà á sárikọ tó bá kó tọrọ àìdíyàwó máa. ọlọ́ni wà sárikọ wà sárikọ tù. àtòlé ọkùnrin ni o àtòlé obìnrin ni o ọlọ́ni fàkítọ́wù àìdíyàwó ọlọ́ni ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì. ọlọ́run ọba wa ní jazaan bima kasaba nakalan minallah so jazaan bima kasaba ọlọ́ni ẹ̀san lélẹ́yìí jẹ́ fún gánà méjèèjì ṣe ń ṣe náà. ọ̀rọ̀ nàkàlà iji alele dọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba náà mú. tóbi ọba ọba alagbara tó borí gbogbo ọba olùdájọ́ lọ́lọ́run aya yẹn nìyẹn aya tí kà lẹ́ẹ̀kan náà àti tí kà ní ìsìn méjèèjì yẹn bá lọ wọ tó wọn ẹni tó jẹ́ roberts dáṣọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tó lọ dáràn so irú ẹni yẹn wá ní tó bá yẹ pé kí wọ́n tó rí mú ó ti túbá ọlọ́pàá mọ ẹnìkan jẹ́ olè kó wá tó rí olè yẹn mú ó wá ti túbá ó wá ti kéde pé òun túbá o kò tí dọ́dọ́ kò tí dọ́dọ̀ aláṣẹ wọn ò tí fúra ẹ̀ lọ túbá tẹ́gbẹ́ bá wọn mú tẹ́ lọ́wọ́ àwọn túbá ọlọ́ba tó máa sọ síbẹ̀ pé kí ni. ìyàlẹ́dínlẹ́ tààbù mi kò délé àtọkọ̀dérò ọ̀rẹ́. ọlọ́ni àyàfi ẹni tó bá jẹ́ amúrọ̀bà tó bá wá túbá kí wọ́n tó rí gbámú. tábàárí ọlọ́ni ẹ̀ lè fi ìyàtẹ́ wà lókè yẹn lè fi jẹ́ mọ́ ṣùgbọ́n ìyàtẹ́ lè fi jẹ́ wà lọ́wọ́ pé ó bá jẹ́ pé wọ́n á rí gbígbà tó ń ṣe rọ́bì rẹ̀ ó pààyàn rí olùdíje wà kù ìyẹn ló lè fà mọ̀lẹ́bí wa ló jalè rí yóò da gbogbo <laughs> nǹkan tó ti ṣe yẹn yóò da padà báwọn tó ní soko tó kó títí tú báyẹn ẹgbọ́n náà bá tún ti ṣe ẹwà àánú ọlọ́run tẹ́kìdìrú alẹ́ kí wọ́n tó rí gbàmí tó lè kẹ́kọ̀ọ́ kú òun náà ni pé kó yẹ kó ti pààyàn rí nínú kí ni ó nínú iṣẹ́ kan tó bá ṣe tí ó bá pààyàn rí inú tó yẹ kó bá ṣe kò sí lọ́dọ̀ tó kú àwọn náà tún bá àwọn yẹn náà ó tún ti wá di kéèsì pé àwọn yẹn tún lè foríjì àwọn yẹn tún lè foríjì tó ó ti di kéèsì pé tún gbogbo dọ́là ni kí wọ́n ṣe fún lókè yẹn pé kí wọ́n kí wọ́n pa kí wọ́n kàn án ní sẹ́mà torí pé kí ni ó ti túbà fún ara rẹ̀ ara àwọn ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́run bá sọ̀rọ̀ sáríkọ̀ náà tán ọlọ́run ọba tún padà sí kí ni ọ ọlọ́run tún padà sọ̀rọ̀ tútù bá ọlọ́run. àtàbà mi ń bá òdìgún mi ọlọ́ni ẹni tó bá túbá nígbà tó jalè ọlọ́run wa lòun ò ní í jalè mọ́ lẹ́yìn ìgbà tó ti ṣàbòsí yẹn ọlọ́run ọba gangan fún ọ wá ṣe dáadáa lẹ́yìn ẹ̀ ọlọ́run ní fàyínà lọ́wọ́ àyàtò wọlé. ọlọ́run ọba gbà túbá lọ́wọ́ ẹni yẹn tí ó ṣe méjì bẹ́ẹ̀. ọlọ́run ọba ọba aláforíjì ni ọba tí máa kẹ́ so ọlọ́run bá sọ̀rọ̀ fún wa nípa kíni o sárikọ́ jíjalè ọlọ́run sọ̀rọ̀ nípa zina lára nǹkan tó jẹ́ adùn so a gbọ́dọ̀ jìnnà sí kẹ́ bá ṣàlàyé fún wa sẹ́yìn ọlọ́run bá sọ ní sọ́tún nù àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi ṣàlàyé pé àwọn tó bá jẹ́ ẹni tó ṣe zina tó jẹ́ wípé wọn ò tí ì jẹ́ pé wọ́n ti níyàwó rí àbí wọn ò tí ì lọ́kọ rí àwọn yẹn wá ṣe zìnà ọlọ́run wá ní ìyàwó láàfi jẹ wọn náà mú. àzáni àtúwà záni fàjìlì dùrù kó láwa ìdè ọlọ́run ní onísìnà lóbìnrin àti lọ́kùnrin ọlọ́run ìkọ̀ọ̀kan wọn ẹ̀nà wọn ní ọgọ́rùn-ún blala wọ́n nà wọn ní ọgọ́rùn-ún blala tẹ́nìkan ó bá ti wáyé pé òun ṣe zìnà àwọn àfáwa ní ẹ nà ní ọgọ́rùn bílà bó dẹ̀ pé ẹ kọ́kọ́ rí pé ẹ fìdí ẹ̀ múlẹ̀ náà ẹ̀sìn máa ń fẹ́ ká fìdí nǹkan múlẹ̀ kẹ́ni kọ́kọ́ wa kọ́kọ́ wa jẹ́wọ́ pé òun mọ̀ sí sí náà ẹ̀sìn ò ní pé kẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ wọ́n bè lọ́wọ́ ẹ̀ wọ́n fi sí nǹkan kan mọ́ ọmọ ìjẹgba mọ́ ni rẹ́gbẹ́ wọn bá bẹ́ẹ̀ lẹ́ lóko wọn sí nǹkan kan mọ́ ọmọ ìlẹ́ lóko mọ́ ni ẹ gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ làwọn afáàbí sọ yìí pé tọ́lọ́wọ́n bá bá tún wá bu ẹni tó ṣe sìnà láṣìírí nítorí dáa jù fún ni pé kọ́lọ̀ tọrọ túbá níwájú ọlọ́run àwọn òtún rẹ̀ kọ́lọ̀ tọrọ túbá níwájú ọlọ́run èmi kọ́kọ́ àwa pé ẹ̀wọ̀n mo ti ṣe sìnà ẹ̀wọ̀n náà mi lálà gbogbo eléyìí ò ní túmọ̀ kankan ẹnìkan ẹnìkan jáde lọ́jà abánjó ni oníkan wa náà lálà ìyẹn kọ́ ìtumọ̀ àkọ́ eléyìí kò ní ni o kọ́kọ́ lọ tọrọ túbá náà lẹ́yìn ìgbàlẹ̀ wọ pé ah ẹ̀gbẹ́ lálà ni mo so ẹ̀jẹ̀ wọn so ẹlòmíràn ẹlòmíràn máa gbé ọdún lè fún lọ́wọ́ gẹ́gẹ́ à ah, ìwọ tiẹ̀ tó túbà tó gbowó so gbọ́dọ̀ ìwé lè yóò ní gẹ́gẹ́ náà sí ah so túbà yẹn làwọn apá àfẹ́ fún un ló jẹ́ pé àwọn àwọn apá àtúnfẹ́ fáwa gan náà fún ara wa ààrẹ nìkan tó ń ṣe zìnnà á pè á ṣe wá sí fún un àwa ni máa fọ́rọ̀ rẹ̀ káàkiri lágbájá yìí oní six nine kíní kan ni o ẹ̀sìn òtún fẹ́ ká oní màá sátara padà àbá bẹ́ẹ̀ túmọ̀ màá sátara mùsùlùmí màá sátara wọlé ayọ́mọ̀lẹ̀ kẹyà wọn ọ̀rọ̀ zina àwọn afáàdùn fi túmọ̀ rẹ̀ ẹ bá bo mùsùlùmí kan láṣìírí ọ̀rọ̀ òbó láṣìírí ìjọba ìdàlẹ̀ kẹyà àwọn afáàdùn fi ọ̀rọ̀ zina wọn fi túmọ̀ rẹ̀ kèé ṣe dé ẹ̀ka oníṣìnà lọkùnrin gbogbo ibu ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kọ̀dọ̀bẹ́ kéèyàn ní ọmọ ọjọ́ ni wa ìyá tiẹ̀ ó tún so gbogbo ẹ̀sìn tí wọ́n ń bo àṣírí gbogbo ẹ̀ nìyẹn ẹ̀sìn wọn bá àṣírí gbogbo ẹ̀ so ọlọ́ni ẹ bá ṣe sìnà lọ́kùnrin tí ò tí ì ní ìyàwó ó ṣe sìnà lóbìnrin tí ò tí ì ní ọkọ rí rárá. àjèlè ló ọlọ́ni ìkọ̀ọ̀kan wọn ẹ̀fún ní ọgọ́rùn-ún bílálà náà. wọ́n ta òkun bí ìlà wàhálà tó ọlọ́mọ ẹlọ́ni àánú kankan ò gbọ́dọ̀ wá sínú ẹ̀mí ẹ ti bá nà bílálà kò àánú kankan ò gbọ́dọ̀ wá ìwọ́n gbọ́dọ̀ káànú rẹ̀ ti bá nà bílálà tó tó ti káànú yẹn o tún ti ń di ẹsẹ̀ kan tún ti ń dẹ́mi rẹ̀ pé ah ọkùnrin yìí ṣé bílálà yóò máa tọ̀ dáadáa báyìí ah ó sì ní mi lá ọmọ pé ìyá ti ń jẹ yẹn ọlọ́run tún sọ pé àwọn tó bá jẹ́ pé àánú ò gbọ́dọ̀ gbé yín nígbà tí a bá fẹ́ gbẹ̀sìn ọlọ́run ọba wọn ò ní nà bilala ó dìgbà tó bá tó bímọ tán kó tó wá jẹ bilala rẹ tó gbé tẹ má nà bilala yẹn ọmọ tó wà nú yẹn náà ọmọ rí nira ó mọ ẹ kó díẹ̀ ló bá dẹ́sẹ̀ tó ẹ̀sìn ò ní pé ẹ gbọ́dọ̀ ná tàbí wọn bá pa ẹ̀sìn ẹ̀ létí pa o yóò bímọ inú ẹ̀ tán kódà yóò tó tọ́jú ọmọ o ṣe ọlọ́wọ́ sọ ni pé obìnrin tó ṣe sìn wọn bá dùn ṣe ọlọ́wọ́ bá ṣe ọlọ́wọ́ lọ tọ́jú ẹ̀ náà kó bímọ màdó tún bímọ tán ni kó tún lọ tọ́jú ọmọ yẹn tó kọ́ ọmọ yẹn nìdí kó mu yàn láyà rẹ̀ so gbọ́dọ̀ kó fún ọmọ lẹ́tọ̀ọ́ tiẹ̀ tán náà kó tó wá jìyà rẹ̀ tòkàn irú bílálà ni sọ lè jẹ́ ńgbà tí ó bá bímọ tán torí pé kí ni o ikú nìkan náà ni o lè ti ni o lè jẹ́ pé ńgbà tó bá bímọ tán kọ́kọ́ tọ́jú ọmọ yẹn náà tó kọ́ ọmọ yẹn nìdí bùkátà sí bẹ́ẹ̀ ti máa mú àwọn dáadáa rẹ̀ wá nìyẹn ó máa kọ̀nsídà gbogbo agbára tó yẹ kó kọ̀nsídà ni ó máa kọ̀nsídà ọlọ́ni àánú ọlọ́run ọba ò gbọ́dọ̀ gbé yín ọlọ́ni wà níyẹn ṣe àgbà àbábò wọn. ọlọ́run tẹ́ ẹ bá nígbàgbọ́ sọlọ́run ọba àtijọ́ kan yìí ọlọ́run ọba ní faliyẹ́ àdí. ìfàtọ̀ nínú ìbọn ọlọ́run ni ẹ gbọ́dọ̀ nà wọ́n kọ́rọ̀ o ọlọ́run ní àwọn èèyàn kan ẹ gbọ́dọ̀ kó wọn jọ tí wọ́n rí gbé bẹ́ẹ̀tì nà wọ́n ni tí wọ́n kà á ó pọ́gọ́rùn-ún làwọn fàbí sọ pé tí wọ́n wáyé káràtẹ́ ni ẹ bá kú nígbà tí wọ́n nà bílálà lọ tó yẹ kí wọ́n nà tó sẹ́wọ́ntì ló kú wọ́n ní kí wọ́n na gbogbo táàtì tó kú náà pẹ̀lú òkú rẹ̀ bá nǹkan tó gbé lọ́nu sàré ni ó jẹ́ ẹni tí ó so ó gbọ́dọ̀ jẹ́ bílálà rẹ̀ ó gbọ́dọ̀ ara ń tẹ̀sí mu wa ni ẹ bá ti wá jẹ́ pé ó wá jẹ́ wípé òun ti wá níyàwó àbó ti lọ́kọ òṣìṣẹ́ ọlọ́run ọba òun náà lẹ ó pàṣẹ pé kí wọ́n lẹ maiz àtàwọn míì kí wọ́n lẹ̀ wọ́n lóko kí wọ́n dẹ̀ lẹ̀ lóko mois òun wá jẹ́wọ́ ní fanabi pé òun ṣe zìnà arábìnrin sọ̀rọ̀ sí máa tó ń sọ oníwòye sọ́lọ́wà ìní zànà ìtúfàtọ̀ yìí nìyí mo ṣe zina ní ìsàfọmọ mi òṣìṣẹ́ ọlọ́run ọba ní ah làálàkà kọ balita òkìsì ni ó fẹ́ jẹ́ o kéde <laughs> kan ó ní ara o igisi o <laughs> ah ara o òṣìṣẹ́ ọlọ́run ọba tún mú àwọn ẹ̀kíní eh, wá ní ara o ah báyìí mọ̀ ni orí bẹ́ẹ̀ ni ah lọ́lọ́ àlẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba dẹ̀ pàṣẹ pé kí wọ́n lọ lẹ́ lóko wọ́n káwọn bá tún bàtẹ́ tún lẹ́ lóko lọ́wọ́ wọ́n sọ pé owó òsè òun òsè àrùn yọrọ máa ní ẹ̀bá dẹ̀ tún fi lẹ̀ kó kan túbọ̀ lọ́sọ́dọ̀ lọ́mọ kọ́ ló dé gba túbọ̀ rìn so èèyàn a máa jẹ́wọ́ láti bí zìnà oyún níní a máa kó bá yẹn gbàdúrà bá tirẹ̀ tó ní láti bí pé yẹn ṣe zìnà èmi tuntun wa máa jẹ́ náà ni pé àwọn ẹlẹ́rìí mẹ́rin tó bá lè sẹ̀rí báwọn bá ọkùnrin kan obìnrin kan lórí ara wọn tí wọ́n sì rí wọn báyìí kéèké wọn ní ìkan ní pé wọ́n ti ṣe tán kó wọn tó débẹ̀ o wọn kàn rí pé wọ́n dé ṣòkòtò ní ara yóò rí wọn ìyẹn ló ṣòro ṣe tó gbọ́dọ̀ bá dùn pé kéèyàn ló rí yẹn mẹ́rin tí ó sẹ̀rí ó ṣòro ṣe ṣùgbọ́n ọkọ ó lè sẹ̀rí lórí ìyàwó ẹ̀ pé òun rí ìyàwó òun òun nìkan yóò sẹ̀rí tí àwọn èèyàn bá ti wá gbà báyìí àwọn méjì ọjọ́ sí pé lára ara wọn ò sì gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ bẹ́ẹ̀ sì ti mú wa nìyẹn so láti débi dáàbò bo nasab ẹbí. E kẹbi ọmọ bá kí àlébù ọmọ bá wọnú ẹbí kí àsáwọ̀ ọmọ bá wọnú ẹbí lọ́lọ́wọ́n bá fi mú wa bẹ́ẹ̀ so kálẹ̀ ẹni tó jẹ́ ẹni tó ti márì kálẹ̀ ńlọ́kọ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ọmọ ìbísọ̀ báyìí pé wàá rọ́jà mọ̀rọ̀sọ́lá sálàm ànábì lẹ́kọ̀ọ́ wa àwọn rọ́jà máa Abubakar ọ̀rọ̀ jama àwọn náà lẹ́kọ̀ọ́ Abubakar náà ṣe bẹ́ẹ̀ so Umaru náà wá ṣe bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ òun ni pé ọlọ́wọ́n bá fi ń lé wa ájí ọlọ́run fi wá ń lé wa jìnnà kúrò níbi àwọn aburú yìí ni kálíbà àmọ́ tẹ̀lé so lára àwọn òfin tọ́lọ́mọ bá gbé kalẹ̀ nìyẹn lẹ́yìn àgbà náà lára òfin tọ́lọ́mọ gbé kalẹ̀ àṣàrò fún wa nípa rídà sẹ́yìn àṣàlàyé yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ so nípa rídà ìdókòtò yẹn náà ni olóòtú ni kí ni ó ṣúrébùlẹ̀ kọ́mùrì ká mu ọtí múmu ìyẹn òun nìkan ló jẹ́ wípé ìjìyà tiẹ̀ òkú bàtún àdìjà ìjìyà tó jẹ́ wípé ó bá níbàámu òun ni wọ́n fi jẹ nìyẹn ló fi jẹ́ pé láyé òṣìṣẹ́ ọlọ́run ọba ẹ máa mu ọtí wọ́n fi ìyàtọ̀ bálẹ̀ tó àwọn afáà gbà yìí pé láyé òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n máa ń nà wọ́n ní blala ní blala yẹn ò kì í tó fọ́tì ṣùgbọ́n láyé Abubakar wọ́n náà wọ́n ní blala fọ́tì blala yẹn di fọ́tì gbàdúrà yẹn Umar blala yẹn wá di eighty wà á fáwọn apanupọ̀ pé blala yẹn ò gbọ́dọ̀ ju eighty lọ eighty wà sálẹ̀ òun náà ni blala tó jẹ́ pé ẹ̀ ń bá mu ọtí wọ́n ti pọ̀ mu ọtí òní lè nà ẹ̀rọ wa jẹ́ àmírù ni wàá sọ pé ẹ̀ fifty ẹ̀ fifty two ẹ̀ thirty yẹ tó máa ní wọ́n fún ni so nígbà tó bá ti mu ọtí so ẹgbà ẹni ẹ tó bá mu ọtí òun náà ni wọ́n máa nà ní gbogbo ìgbà tí bá ti mu ọtí yẹn tí wọ́n bá ti rí wípé ó mú wọ́n sì mọ̀ pé ó mú tòótọ́ ṣùgbọ́n ó ti mú tán tẹ́lẹ̀ ọmọ tí wọn ò sì rámì rẹ̀ kò sí tí ẹ̀sìn bẹ́ẹ̀ sí òun ní so lára àwọn nǹkan tó jẹ́ òfin nínú ẹ̀sìn òun náà ni òfin tó jẹ́ ọtí mímu ó nìkan ni ò ní gbèdéke nínà kò ju eighty lọ torí pé òfin kan wà tó jẹ́ pé òun ní òun náà ni pé téèyàn bá parọ́ mẹ́nìkan yí pé ó ṣe zìnà ọkàn tó yí pé lágbájá ṣe zìnà ó wá gbọ́ pé mo ní mo rí pẹ̀lú obìnrin kan wọ́n ṣe zìnà so bó o sọ pé nìyẹn ṣe zìnà yẹn tẹ́ni yẹn wá lọ fẹjọ́ rẹ̀ sùn lọ́dọ̀ àmírù wọ́n wá mú ọ wá pé o sọ pé lágbára bẹ́ẹ̀ ni mo sọ pé ó ṣe zìnà ẹ̀rí ẹlẹ́rìí ẹ̀ oníwọ̀ nìkan ló èèyàn mẹ́rin lọ́gbọ́dọ̀ rí láyé umar àwọn mẹ́rin òun ni wọ́n wá sẹ́rí ègéǹsì ẹnìkan wípé àwọn rí tó ń ṣe zìnà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n wá ní pé kí wọ́n máa bọ́ síwájú kí wọ́n máa búra lẹ́yọ kọ̀ọ̀kan àwọn mẹ́ta dẹ̀ búra ẹnìkan ní débẹ̀ oní pé ìbúra tèmi tèmi fẹ́ búra ni pé bí mo ti rí wọn ìrí dáadáa o <laughs> wọ́n máa lọ́ntì ẹ̀ sọ́dọ̀ àmẹ́ẹ̀dá yìí wọ́n ti búra wọ́n jẹ̀gbà yìí. tó tó gbé bùdúmọ̀ ni nusratu nur ayẹlẹ kẹrin ọlọ́ni pé kí ni ọ. wàlẹ́dínà yàrá mú náà ìmọ̀ ọ̀nà tuntun ọlọ́ni wàlẹ́dínà yẹ̀rìmú lẹ́ni musonat ọlọ́ni àwọn tó bá lọ purọ́ mọ́ àwọn obìnrin tí ò ṣe zìnà bẹ́ẹ̀ náà lọkùnrin náà ó ti wà ń bẹ́ ọkùnrin tó yẹ lọ purọ́ mọ́ pé onísìnà lágbájá pípa kéèyàn pé èèyàn lọ onísìnà báyìí tó pé lójúkorojú báyìí yẹn ti lẹ́tọ̀ sí pé kò jẹgba o lè fi dí ìsìn náà múlẹ̀ jẹgba náà sìn. so tó ní olè ní lágbájá náà àwọn afáàtì pé tó wà ni kò fi dí ìdójí nínú àwọn ìjìyà yẹn o gbọ́dọ̀ mú ẹ̀rí wá ó rẹ́ rí báyìí òwe ẹni ah onírọ́bà ni ah ọ ní pé kó èmi amrọ́bà ó pè mí so ọ sì lè ọ sì lè fìdí ẹ̀ múlẹ̀ kò sẹ́lẹ̀ rí èyí ti dáhùn pé kò jìyà ọlọ́ni wàlẹ̀ dínà yẹ̀rù mú náà mú sànà. ọlọ́ni gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n lọ lẹ irọ́ mọ́ àwọn obìnrin tí wọ́n mọ̀ nípa sìnà náà mú ọlọ́run ní àwa ni kí wọ́n lọ mú ẹ̀rí wa làmúyàtú bí arbaati ṣùwádà kò wá rí èèyàn mẹ́ta tí ó fi kúnra rẹ̀ tí ó fi jẹ́ mẹ́rin <laughs> kò rí ọlọ́run kí ni. ọlọ́run ní àwọn tó bá jẹ wọ́n bá jẹ méjì wọ́n bá jẹ mẹ́ta kò bá jẹ ọlọ́run fàjìlì dùhùn stamani nàìjíríà ọlọ́run ní àwọn yẹn ẹ̀fún wọn ní bíálà eighty ọlọ́ni ẹgbà eight oníkẹ́ni wọn náà. wàlá taqbalu lahum shahadatan abada. ọlọ́ni lẹ́yìn wá gbà náà nínú ìsìláàmù a máa ń pé kéèyàn lọ pẹ́ lẹ́rìí wa àwọn yóò túbọ̀ lọ jẹ́ lẹ́rìí mọ́ láéláé ọ̀kẹ́ni kan ní wàá sọ pé à mo dẹ́ni kan ní í náà ọba <laughs> bẹ́ẹ̀ lọ mẹ́lẹ́rìí wa ọba mú kan àwọn tí wọ́n ti nà bílá láàyè wá rí wọ́n ní ara ẹlẹ́rìí rẹ̀ ò tí ì pè é. <laughs> eléyìí ọ̀gbọ́n ìjẹ́lẹ̀ rí mọ́ náà mú. ọlọ́run ló gbé àwọn yẹn umuli fasikun ọlọ́run ni wọ́n ti di ipò kí àárọ̀ ni pé kí ni náà mú. ọlọ́run tún wá ràn lọ́wọ́ níwájú náà. àyàfi tó bá jẹ́ pé irú ẹlòmí ẹnu wọn tó bá àwa rí i pé eléyìí ó ti padà wá tún wá ń ṣe dáadáa ó àná sí pé òun ti túbá ó lọ yàgbé nísìnyí àwọn tó ń sọ pé ẹnìkan ṣe sìnà yẹn mẹ́tẹ̀ẹ̀ta tó ti búra níwájú yẹn wọ́n ti dúró lórí ìbúra wọn wọn ò kúrò lórí ìbúra yẹn ẹnìkan wá ní bóun ti rí wọn ẹ̀wọ̀n rí wọn dáadáa wọ́n á ná àwọn yẹn ní blala àwọn ẹni tó wá insist náà wípé ìdáhùn sì yẹn ẹgbẹ́ náà ó rí bẹ́ẹ̀ bàtà balẹ̀ yẹn nìkan ni wọn tó bá túbà tó ní ah mo sì purọ́ ni o ó sì ànáǹsì túbà rẹ̀ lẹ́yìn ìgbà bá túbà tán àtúnwá ń wò á rí pé yìí ti ń ṣe dáadáa ń ṣe dáadáa ń ṣe dáadáa ẹ̀dọ́ wa jẹ́ àmì ìdùnnú wa wò pé yóò wá sọ pé alẹ́ gba kí ni o alẹ́ gbàdà gba ṣàádà rẹ̀ padà ọlọ́run tó gba pé àtúndé tó gbé kí ni ó ràn wá lọ́wọ́ láti lè mọ̀ dodo náà. ọlọ́run ọba gọ̀fúrú rahim ọlọ́run ọba ọba aláforíjì ni ọba tí máa kẹ́yàn ni so àwọn òfin tọ́lọ́run ọba mú wá nìyẹn lásán máa pé òfin ọlọ́run ọba ní alhudud ó gbé àwọn nǹkan yẹn kalẹ̀ ẹlẹ̀ ó ti kọ gbogbo ẹ̀ sínú Qur'an àwọn òfin tọ́lọ́run sọ pé báyìí láti báyìí láti ṣe òun ní alhudud alkisọ́ọ̀sù ni pé ọ̀daràn ẹnìkan ọdún ẹnìkan bóyá ọpá ni o àbò ṣẹlẹsẹ ni o ìyẹn ní jẹ́ alkisọ́s gbogbo ẹ̀ṣẹ̀ yòókù tí yàrá wá ṣẹ̀ pàtà yányá tàzírù ni wọ́n máa ṣe fún yàn tàzírù ló fẹ́ jù ní gbogbo òyìn ni pé ọwọ́ ẹ̀dọ́ wa jẹ́ àmírù ni tàzírù wa ọwọ́ àlè wòye pé kí n lágbájá iṣẹ́ ẹlọ́tìmọ́lé tàzírù nìyẹn òyìn kí n lágbájá iṣẹ́ kódà tàzírù nígbà míì ó lè má jẹ́ jìyà ó lè ní ẹ̀wò ẹjọ́ máa jókòó síbi wáàsí tí àfa kan máa ń ṣe kò gbọ́dọ̀ máa jókòó síbẹ̀ kọ́ máa gbọ́ wáàsí rẹ̀ ní gbogbo ìgbà tazir náà ni pẹ̀lú kọ́ kàn máa gbọ́ wáàsí tazir náà ni so gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà ṣe tazir wọ́n lé ẹ̀mẹ́jọ jáde kúrò nílé rẹ̀ lásán láàrin ọjọ́ mẹ́wàá tazir náà ni so wọ́n ti fi tàzírù yẹn wọ́n gbé sọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àmírù tí wọ́n jẹ́ àmírù mùsùlùmí àwọn ni so látara bẹ́ẹ̀ eléyìí ni ẹ bí Islam ẹ wo bí Islam ti rí ẹ wo òfin tí Islam gbé kalẹ̀ láti lè jẹ́ pé ibi tí wọ́n bá ti ń jẹ́ pé Islam ló ń control Islam ló ń darí ẹjọ́ tí àwọn èèyàn máa dáràn wọ́n ti dáràn torí pé òfin ti wà lórí gbogbo nǹkan náà yẹn fẹ́ ṣe kí ni o tí wọ́n fẹ́ máa jẹ́ pé wọ́n máa fẹ́ máa dáràn òfin ti wà bí pẹ́nátì ti wà lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ máa dá ó ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ létò gbogbo tó tún fi ní lè débi ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀sìn tó ti ṣe kí ni ó ti sọ gbogbo ẹ̀ fún ọ ó ti ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀ bóòlù yóò tó wá débi ṣùgbọ́n tí o bá wá gbọ́ nǹkan kan yé nínú ẹ̀sìn òun ni wàá máa sọ pé àwọn ah, mùsùlùmí wọ́n máa gẹ̀yàn lápá àwọn mùsùlùmí wọ́n máa ń pààyàn a mùsùlùmí wọ́n máa ń ṣètò pé kí ni o kò gbàgbọ́ yé nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ kò dẹ̀ gbàgbọ́ yé kí ni ìjìyà ti ń bẹ fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lè kéré ńgbà mi téèyàn ó fún ní ìjìyà tó tóbi nítorí pé mo ṣe bẹ́ẹ̀ ni pé kí ni odò káyọ̀ lè bá a sàkó mẹ́ ọlọ́run bá fẹ́ kọ́ yẹ pé ká má dẹ́ṣẹ̀ gangan rán abẹ bí tí wọ́n máa ń ṣàánú ẹni tí wọ́n ṣẹ̀ bẹ́ẹ̀ lọ́run tó máa ń ṣàánú kí ni o ẹni tó dẹ́ṣẹ̀ ẹ mọ̀ lọ́rọ̀ ẹ mọ̀ àánú ọlọ́run bá pọ̀ gan pẹ́ẹ́n tó dẹ́ṣẹ̀ ọlọ́run máa ń ṣàánú ẹ gan tẹ́ bá wọ àwọn oríṣiríṣi àwọn àyàdá ti kà á bẹ́ẹ̀ náà náà jẹ́ pé yóò sọ igun méjèèjì kọ̀ọ̀kan níwò rí pé ẹ̀ka lọ́mọ sí báyìí ara àna ọlọ́run yẹn so látara bẹ́ẹ̀ ká ní àgbọ́yé eléyìí sọ fún wa ẹ̀sìn Islam wa jẹ́ sìn tó le àbọ̀jẹ́ nǹkan kan nígbà tó gbé yẹn dúró ti fẹ́ máa dáràn káàkiri ó gbófin kalẹ̀ kálí jìnnà sí gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ yìí ni ká jìnnà sí gbogbo àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yìí ni ká má bàa ṣẹra wa léṣe ká má bàa máa ṣe bí wà tún wà lórílẹ̀ ká gbà wípé ọlọ́run ọba ń bẹ tí ń kọ̀ǹtúrò wa torí ẹ̀ ló fi fi wá ní ẹ̀sìn islam ẹ wá lọ inú bòmí kan ní kékeré ọmọ gbèrò àwọn òfin yẹn wá islam nìkan ló ní òfin tá à ń sọ yìí kò sí nǹkan bíi torí ẹ̀lẹ́rìí náà gbé ẹ̀sìn kan tó wà ẹ̀rẹ́bí òfin wa kò Islam ló ní òfin tán yanyan láfi lè mọ̀ pé kí ni o ẹ̀sìn tọ́lọ́mù wa ni àwọn yẹn wá ń takò fún Islam wọ́n wá ń takò igbe kó mọ́ exist kò sí èméjì mẹ́ẹ̀ òun náà lòfin Ọlọ́run òun náà ni ó padà exist lórílẹ̀ tí ò sí èméjì mẹ́ẹ̀ so àbẹ́lọ́wọ́n ba kọ́lọ́n bá fi òfin rẹ̀ kọ́lọ́n kó bá fi rẹ̀ lórílẹ̀ òfin Ọlọ́run ba kọ́lọ́n fún gbogbo alágbọ̀nyé rẹ̀ mọ́ wàá sí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó máa lu òfin náà mọ́ sí wa tí ó máa dáràn ọlọ́mọ sí wa tí ó máa dáràn kọ́lọ̀ kó dáàbò bẹ̀ nìkan kan wa ìta gbọ́kọ̀rọ̀ jókòó sí aláǹfààní ṣùgbọ́n kọ́lọ̀ bẹ̀ hamdi ṣọlọ́lá ilá ilá hamdi asẹ̀fúnka wà á tún ilé. Naam.